Gani àgbà ló lórí ẹbí wọn house of commotion nílé wọn àwọn adẹ́rìn kò sónú bàbá Gani bímọ mẹ́ta ọ̀kan lóbìnrin nínú wọn Gbémisọ́lá Gbémisọ́lá lẹ́pa lẹ́pa tó jáwó ojú ọjà ló wà Gbémisọ́lá máa jẹun lọ ènìyàn yọlẹ̀ ẹ̀dá gbogbo alẹ́ máa yọ òru wọn ṣe ilé tá a fi tọmọ èrè ní wo ohun ayé máa kó báyẹn lọ́mọ ni bàbá Gani ohun tẹ́ ń fààyè kò máa lé o. ojú ọjà ló wà bèbí sọlá máa jẹun lọ. Haruna baba Gani ti kú Haruna baba Gani wà láyé. èmi èmi ni wọ́n mọ́tò ẹyẹ ti bàjẹ́ o ẹ bọ́ bàtà yín rẹ̀ ẹ bá ti ní kú sí sí sí sí. ẹ wo ẹ wo ẹdúró ẹdúró ẹdúró ẹdúró ẹdúró yàgò de o. bọ́ bọ́ bọ́ tẹ sùúrù tẹ sùúrù tẹ sùúrù àbí ayé ifẹ̀ bàjẹ́ ni bọ́ọ̀ì bọ́ọ̀ì bàbá bẹ jagaba yín là kú ni. bàbá làkújẹ. ẹ ẹ já wèrè ni ẹ kí kí kí ni ìṣe yìí gan-an ẹ̀yin méjèèjì jẹ́ nsòsí láàárọ̀ kùtùkùtù ẹ tí kò yẹ kẹ́ ní làákàyè ni ẹ kí ló dé ẹ ṣe dúró jẹ tọtọtọtọ mọwọ tó ń fi bí ìgbàdé yẹn fi ẹ. kò ní dá fún bàbá tó bí ẹ. Ah, ah, èmi. ẹ má bínú inú ló bí mi. o kò ní da fàlẹ̀ yẹ ẹ lọ́rùn ah. ìwọ ọmọ àlè dáadáa kí ni n tọ́ ṣẹlẹ̀ gẹ́gẹ́ mo fẹ́ gbọ́ lóòrò kùtùkùtù. ẹ ṣe eléyìí sọ fẹ́ mi nígbà tájọ́ sọ̀rọ̀ nulẹ̀ pé ṣé tẹ̀mí bá pàdé òun níta ṣé mo lè dẹ́hùn mu ni eléyìí sọ bẹ́ẹ̀ fẹ́ mi. ẹ jẹ́ ohun tó sọ ni n gbọ́ wá ní sùúrù. tó àrùn yín lójú wa. bàdámù ṣe sùúrù. Ah. má bàjá ah. Ah. má nà pa sísí sí lójú. ṣé ohun tó sọ ni n tó sọ ṣé lóòótọ́ tó bá pàdé o lè dáhùn. mi lè sá fún amajà ni. ẹ máa jà. ẹ kò tí wàá là ibi tí ọba ti sílẹ̀ báyìí ilẹ̀ yẹn ti jiyàn jàkadì ilẹ̀ wà àwa náà láǹfààní ẹ̀yin ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù. Ah, mo ráyè di. ẹni tí ó kú àtẹjọ́ pàdé àwọn ọ̀dà eré ni ìjànú. wọ́n mú jà ó ti kọ́kọ́ mú jà dúró kọ́kọ́ mú jà eh. ìbá mi lọ́rùn kí bá mú mi jà. wọ́n mú jà. Eh, ọ̀ka ìlàyé ọmọ ọmọọlá ìwọ́nu ìjẹ́nifà ẹ̀yìn àwọn ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀ méjèèjì wọ́n ń bára wọn ta pé tọ̀ èmi lè lu ọ̀pá èmi lè lu ọ̀pá so awa fẹ́ kí wọ́n wọ́n wọ́n wọ́n. máa nọ pa sí ti lọ kọjá lọ́jọ́ rí ọ̀dà ọ̀dà èmi wà lẹ́yìn Gani <laughs> kò tún lè ná diabeti diabeti ẹ máa bọ̀ lẹ́yìn mi. mi ò wá mi ò wá mi ò wá ẹ jẹ bá. Oh yeah wo wo wo wo wo wo oya da da da da da gani o gani o gani o má jọ ojú òsì mi o. Àwọn dẹ́rìn kò sóló, bàbá Gani bímọ mẹ́ta, ọ̀kan ló bí. ìṣọlá pé mi wà. ẹ wá ẹ wá ẹ jọ ẹ pẹ̀lẹ́ yín ká ẹ má ṣe bẹ́ẹ̀. ẹ wò ẹ̀yin tẹ̀sí rẹ̀ ẹ má ṣe ẹ̀yin kárìn àpọ̀ ìyẹni ìyẹni nǹkan bí wọ́n bá ti ń lọ nísìn wọ́n máa gbalé ọ̀dọ̀ tiẹ̀ máa gbabẹ̀ lọ kóhun ọgbọjà kọgbọjà lọ gbogbo ọ̀rọ̀ tó bá wà kù tẹsán ni ẹsọ dọla torí bóun ti ń lọ nìmọ o ní kì í ṣe pé kí n máa lọ sílé wa. ìwọ máa gbàbẹ̀ lọlé wọ́n bá dọ̀la. Eh, dáàdì àbí mo lè rí bí two hundred and fifty wọ mọ́tò. Hmm, ó wàá dà padà fún mi lọ́la àbí eh, eh, kò sí wàhálà ọmọ tó ṣe wọ́n bá ti dé ẹ̀yìn bus stop nísìn tó bá jó ń dáńfó lórí hmm. kọjọ́ ọlọ́kadà ní kí wọ́n ya ọ ní owó ọkọ̀ àbúwọ̀ ọ̀kadà tó bá gùn tó bá gbà padà lọ́wọ́ bàbá lọ́la ọ̀ dà padà fún ọ sáà gbìyànjú kó mú nẹ́ǹbà ọkọ̀ wọn àbí nẹ́ǹbà ọ̀kadà wọn lẹ̀ ó lè rí ǹdá padà ọ̀kadà láyé ẹ̀wà wọn méjèèjì òun ni wọ́n dọ́gba bí ẹ̀gúsì àfi bí ìmọ̀mọ́ nǹkan gan nǹkan gbẹdẹ o gbọ́ kémi ọdún yá àwọn lówó kóun fi wọ ọ̀kadà àbí kó fi wọ mọ́tò èmi ọba wa jágun pé tó kí n ti sí fìrì ni yóò máa lọ mí fún ni ọlọ́run jẹ́ kó gàn débẹ̀ kó béèrè lọ́wọ́ àwọn ọlọ́kadà bó ń dáfọ́ wọ́n lu wọ́n lu something ẹ̀bẹ̀ òun sí ń sá ó ga ọ alájọba gbẹmí sọlá tí ẹ dúró náà kò tiẹ̀ gbọ́ nǹkan tí mo gbẹmí ó ti tiẹ̀ pọ̀ sórí yẹn náà. mo ń bọ̀ mo ń bọ̀ ní ẹni ẹ̀rẹ́ sí ọ́. àdájì ti mọ̀ ẹ́ ló bá fún ọ alájọba dúró tí ẹ gbọ́ mo jẹ́rìí ọ̀rẹ́ ẹ dúró lọ́jọ́ àṣọ yìí tó wà ìfọ̀sáǹtì gbogbo nǹkan tí mò ń bẹ̀rẹ̀ sọ látàrí òtí dáhùn tó kàn jó ni. wo àdúrà ló bá mi gbà kí àbíkú kó má sọ ológun wa kó má sọ dèkè nísì tó ti wá sọ fún mi tẹ́mi wọ́n ti mọ talent mi tí mo ti mọ̀ nǹkan tí mo lè ṣe hmm. èmi gan abárádì mi sọ ọmọ wa nǹkan ṣòro mọ̀ nǹkan tí mo ah, sọ fún ẹgbẹ́ ìjọba dúró náà gbọ́ mi náà nǹkan tí mo sọ fún ẹni pé tó mọ̀ ń sí pàtàkì àṣẹ fún secondary school hmm. o ò níṣẹ́ o ò ṣùgbọ́n kankan ń jókòó sílé mi ọwọ́ wo ń sìn yẹn o sọmọdé náà ọlọ́run máa ṣe orin ni o ṣàmọ́ àní kò tiẹ̀ pọ́ọ̀sì orin yẹn náà pọ́ọ̀sì orin yẹn náà nǹkan tí mo sọ wà ṣé o gbọ́ tí mo sọ ṣé o mo gbọ́ eléyìí náà wà important orin ni o ṣe mo mọ̀ pé ó wà important jọ jẹ́ kí n tiẹ̀ ń sọ̀rọ̀ mi náà gbogbo nǹkan tí mò ń try láti bẹ̀ sọ ni pé mm. mo ṣàríbi tèmi náà ti ń ṣiṣẹ́ tí mo máa wá kí mi ń bẹ̀. Eh. kádàrá ti yàtọ̀ sí tèmi. mo mọ ojú mm. ẹ̀gbọ́ náà ẹ̀gbọ́ náà wò kí n ṣọmọdé mọ́ sí i wá gbogbo nǹkan tí mo bẹ̀ sọ mi ìfẹ́ kókó kù torí mo mọ̀ pé jóyìn ẹ̀ ó wà lọ́kàn ẹ̀. má wọrí bàbá aládìní sọ ọlọ́run dẹ̀ máa ṣèyá ni very very soon wàá rí ìdú wọn máa jó káàkiri world wide wọn máa sáìn. ọ̀rọ̀ ijó kan ni mò ń bẹ́ẹ̀ sọ o ọ̀rọ̀ láìfẹ́ ni mò ń bẹ́ẹ̀ sọ o gbẹ̀mí. ẹ̀gbọ́n náà sì ní ah. ijó dancing dancer àdínkù ní ilé iṣẹ́. ìwọ ló mọ̀ hmm. ijó iná o ijó ìṣá. bàbá olórí burúkú tó bímọ òfò tó bímọ àdánù ẹ bọ́ta o ẹ bọ́ ta bàbá òfò tó bímọ òfò tó bímọ àdánù ẹ bọ́ ta o. ẹ pẹ́ lówó ṣe ń lé àárọ̀ o eréjì bàbá Gani àgbà wa àjàyè pẹ́pẹ́pẹ́ olórí ibú má tàǹfààní wo táyé ẹ ti bàjẹ́ lójú wá náà lémi láàárọ̀ kùtùkùtù tí ń fẹ̀ fún bí ń pariwo òfò kí ló dé. olórí burúkú àwọn ọmọ yín tẹ́ ẹ bí àwọn ọmọ òfò tẹ́ ẹ kọ́ òun ní kẹ́ ẹ bí kẹ́ ẹ béèrè tó fún àbúrò mi lóyún èmi lèmi bímọ àgbákò lẹ́nu wọ̀ yìí ẹni ó bí ẹyin bàbá jàsí gan ọmọ àrọmọ bíi bèlèǹtà tí èmi tí mo bí àwọn olú ọmọ kalẹ̀ jàǹkẹ̀jàǹkẹ̀ báyìí ńlò pẹ̀lú ọmọ àgbákò kí ni lájọ́ rí wọ́n ṣe fún ọ gangan mo fẹ́ gbọ́. èwo ló fọ inú oyún inú àwọn méjèèjì àwọn olóyè burúkú ọmọ èwo ló fọ olóyún inú wọn. lè wá ń tì mí àwọn méjèèjì ni. jàgàbá làbújẹ ńlá fún ẹ dákun ṣé wọ́n ṣe blue film ni àbí wọ́n ja spartacus téèyàn méje ó fi fi yẹn kan lóyún papọ̀ lẹ́ẹ̀kan náà. ṣé méjì kan lè jọ ṣe ó jọ ṣe ni o. ara mi ò rí rí mo lórí ológbò látẹ̀ wo ẹ̀yìn ẹ jẹ́ ọ sọ tẹnu ẹ̀ gangan èwo nù àwọn méjèèjì ń ló ṣe ọdí àmọ́. ẹ wò àǹtí mi àwọn méjèèjì ni eléyìí ṣe wájú eléyìí ṣe yìí. èmi á ṣe wọ látẹ̀yìn èmi máa ṣe wọ látẹ̀yìn ò ní kú wàá lè débi. ìwọ ṣe sọ̀rọ̀ ó ti yé mi èyí túmọ̀ sí pé òwú ìyá gbọ̀n ìlọmọ rẹ̀ ẹbí ọba wa rí bẹ́ẹ̀ ni nígbà tí wọ ẹ̀gbọ́n bíi ti ń wọ yìí ó ti pamọ́jọ bí ẹ̀dá wọ́n tó pé láti iléèwé alákọ̀ọ́bẹ̀ ni wọ́n ti ń ṣe ọmọlẹ̀ tí wọ́n ti ń ran táwọn yẹ̀yẹ̀yẹ̀ tún dé màtí máa bá yí ẹ̀ mọ́jẹ̀ iná ìlélẹ́yìn náà bẹ̀rẹ̀ lọ́ra wọlé ni lèèyàn méjì ń ṣe papọ̀ lẹ́ẹ̀kan náà ọyọ tó ti rí nǹkan tó fojú mi rí tó ti rí nǹkan tó fojú mi rí kódà ẹ kó tí kò ní jọ kó tí kò ní jọ gàgàbá yìí ń lọ akú níbẹ̀ kí ń lọ ẹ̀yin wèrè ẹ̀yin wèrè. èmi máa gbá lómi wá ní pásìn sínsìn. olóyìnbó kó máa ní gbogbo adó náà bẹ́ẹ̀ ni ó ń gbó káàkiri lé ni ó ti fẹ́ kú o ẹni jì péré o. ẹ wo ẹyin ẹ ti ya wèrè o. ẹ ti mọ́wọ́ mi o ẹ ti kó jì bẹ́ẹ̀. olóṣì yẹn o bẹ̀rù sọ̀dọ̀ tó bẹ́ẹ̀ ṣe pẹ̀lú ọ̀nà tí mo sọ pé rọra ṣe rọra tó kàn gin ọmọ àwọn bá yé ọmọ ẹ. ilé tá a fi tọmọ èrè ní wo ohun ayé máa kú báyé lọ́mọ ẹni bàbá Gani ohun tẹ́ ń fààyè kò máa lé o bàbá Gani o eh, house of promotion nílé wọn. ee gbé mi gbé mo. àwa tún ṣèkì di ó yá ṣèkì ẹ ṣèkì. pàṣẹ fọwọ́ orílẹ̀ ègbò àtàkùn ẹ̀jọ̀ pé ẹ ọgbà yìí. Mm-hmm ariwo tẹ̀ ń pa òun gan lójú olúwa ẹni tó lọ sí ń sùn gbẹ́nu wò ó tètè wá lọ bí ẹ̀yìn eh, ìyá alágbàdo ni ẹ mú kó nǹkan fún wọn kí n tó sùn kó wá tó di bí wọn palẹ̀ mọ́ lọ bá ń gbà wá kàn gbígbó kàdá ni. mo ń bọ̀ máa jẹ́ lọ ní ọjà àjọ lọ. wọ́n má lọ wọ́n má lọ tètè tètè tètè tètè jókòó jókòó jókòó. Ah. ariwo yín ni ọ̀dà àwọn ọmọ mi lójú. ẹ ṣé gbogbo ilé wà dáadáa. bẹ́ẹ̀ni ẹ but ẹ dádì mo máa observe kankan nù ṣé ah, ẹ rí i pé ijó tí gbé mi ń jó yẹn ẹ rí i pé ó wà òkè gan dádì ẹdẹjọ ẹdẹ encourage ẹ bóyá kẹ kàn túṣẹ ọpẹ mọ kẹ ṣe shopping fún tó dá irú jó yẹn à ah, dádì ó máa make ẹ̀gbọ́n tó bá wá sí ibi iṣẹ́ wa tó bá ń jó irú jó yẹn ah, ó máa mówó wálé gan o àgbà kó wá lọ bọ́ sáwọn hip hop artist yẹn lọ à ẹ wò ẹ ti bọ́ sáyé dádì hmm. ó máa pa owó gidi wá sílé fún yẹn yín gan ẹ máa wà òkè gan dádì ọlọ́run bó ṣe ń lọ amẹ́ríkà lóye máa gbé lọ amẹ́ríkà tó máa gbé lọ london gbé lọ káàkiri tó máa travel out ọlọ́run èyí ni gbé mi náà ọlọ́run ó máa make owó gidi wá fún yín dádì. ìṣòrí gbogbo ń tọ sọ́ọ̀lẹ̀ ní pátápátá ṣé má tẹ̀ kọ wọ̀ mí létí. àmẹ́yọ̀ kan péré báyìí ní mò ń kọ bí ara fi gbọ̀gbọ̀ ni pé bí bá ń jó mm. yóò máa rówó gbà ah, bí bá ń jó ó lè gbàbẹ̀ lọ ìlú èbó. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹ lórí mọ́lẹ́tí Hmm, kàfáyà tá a máa ń wò lérí tẹlifíṣàn náà alájò tà lòun náà. ẹ̀yin náà ti ẹ̀kọ́ rẹ̀ yìí. láyé àwọn ìyàbọ̀ lè dá a lọ ah, wọ́n jójójójójó ní gbogbo ọmọ rẹ́ǹtì. Ah. àwọn onítìátà kan wà tó pé àwọn ìṣeré orí ijó ni wọ́n yẹn láàyò gbogbo wọn lọ Amẹ́ríkà lọ London káàkiri ni bí wọ́n ti ń ṣe nìyí ah, ọwọ́ ó sì mí ń làákàyè ọ̀pọ̀ wọ́n wà ju wọn ṣe wọ́n wà ju wọn ṣe àmọ́ ṣé èèyàn tó bóra tó yẹ pé ó ti ní kọ̀lọ̀ méjì lẹ́sẹ̀ tó lè jó. Ah, dáàdi kò dẹ̀ sí nǹkan tó ṣe gbé mi lẹ́sẹ̀ o ọlọ́run ara ẹ̀ wà òkè. Ah, ah. eré mi ni mo bọ́mọ mi nígbà tí lo gírímù títí títí tó bá rẹ̀sẹ̀ ní ìsín kọ̀lọ̀ méjì ni. Eh, irú ìtẹ̀sọ̀ yẹn sí ẹ lè ra nǹkan fún wa fi máa pa gbogbo à blend. kì í blend ẹ. ẹ eh, ó máa wà òkè dáàdi gbogbo yẹn ò tiẹ̀ ṣe ijó ijó tó fẹ́ jó gangan làwọn èèyàn wà áfà gbé ní wọ́n dúdú gan. kò sí wàhálà wọ́n ra cream tí ó fi balance gbogbo ara ẹ̀ eh, lọ́ba Ah, owó ibi tó ọ̀rẹ́ mi dé wọ́n jẹ kọjá bẹ̀. dájẹ́ ti sori yẹn. Ah, ọlọ́run jẹun mo dúpẹ́ wọ́n ní ọ̀jẹ̀ mbẹ̀. ọ̀jẹ̀ ah, mbẹ̀ ah, bí bá ti ń gbé bá ti ń gbó wálé wọ́n ní ọ̀ma jẹ́ mbẹ̀. wọ́n náà jókòó mi jókòó mi jókòó mi jókòó mi. ọmọ ti ń kọ̀rọ̀ mi dájú èmi náà gbìyànjú. ọmọ àlẹ́ àjẹ́ níjẹ́ jẹ́ níjẹ́. máa ń dájú ẹ́ ìbá ìbá níwọ̀n nìkan eh, èmi náà wà eh, wálé. dájú sẹ́ni jóni. Eh, eh, eh, ẹ ẹ ẹ ẹ wá ṣe bàbá mi dájú dájú láti kékeré wà kọ àgbé mi ti pọ̀ sí lára ó ti kóró gbogbo wa gbogbo wa ti wà infected àwọn tẹ̀ dábẹ́ láti ẹ̀ gbé wọ́n ní kébù kébù. àwáńgà ni ṣé àwọn alára aṣọ yìí wà fún mi. Ah. Eh, ṣé eléyìí ọjọ́ ń tó wà lérí àbí torí kí ni wọ́n fi máa ra sọ fún nígbà tí ń ṣe pé eh, ọdún iléyà ń bọ̀ kí wọ́n máa ra sọ fún wa. bàbá aṣọ tí mò ń wo ojú àtọkùnrin àti obìnrin títí wá wà lẹ́ẹ̀rọ agáàjì. nígbà tó jẹ́ pé ò lójú ni eléyìí tó yẹ kó fi rìnrìn ni ló fi pa lérí ọ̀ bá wa lójú tí ọkọ̀ yìí ọmọ pé aṣọ obìnrin ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sásọ ọkùnrin bẹ́ẹ̀ wọlé o pé eh, gbé mi jáde mi ò jẹ. ẹ ló kí ló dé máa ń ṣe báyìí náà ẹ kí ló dé máa ń ṣe àbàdà ní kò make sense now kọ́tẹ́ máa ń jò make sense ẹ kọ́ ọmọ lọ aṣọ fún fún gbẹmí nìkan ṣé àwọn òkè ń ṣọ́mọ àbí ẹ tọ́ máa ń jówó yín sí ẹ máa sọ ó lè lè yàn án jówó yín. ẹ̀yà àgbà ẹgbìyànjú ẹgbìyànjú báyìí kẹ jówó mi kí n wá níbí lòkúlòkú kókókókó lù ọ́ dànù ìṣẹ́nu báyọ̀ sí. wọ́n wo ọmọ alágbàríkà. kéde tẹ ìsanwó fún rẹ ẹgbọ́ dáadáa o ti bá gbé mi rí. Ah, irú iṣẹ́ àgbẹ̀ bá gbé mi rí. iṣẹ́ o lè ní. do like this do like this. ìbá ni ìbùlẹ̀ ti rí ìbọn tẹ máa mú ni lọ́wọ́. Ah, ẹni ò lè ìbẹ́yìn mọ ibi tí wọ́n kò bọ̀ sí. ẹ̀ẹ́dà ní ojú ẹran o ojú ẹran o dójú ọba wa rìn nígbà tí mo sọ pé mo bá yẹn wá sí olè ṣé tí n bá bá wá sí olè lóòótọ́ ṣé ọ̀rọ̀ bọ́n lé ọmọ abèrè kò yẹ fọlọ́pàá gbé mi. ojú olè tí mo rò kó lè jalè gẹ́gẹ́ kò kò kò kò wá o ẹ ń wo ìwọ <laughs> aṣọ tí mo ní wọn rà fún wọn náà lè kó ń wé ọmọ ayẹ ò lè ọkọ̀ fún káwo bó ti máa rí lára. eléyìí dá kéèyàn wọ ní òwò láì wọ kẹ̀kẹ́ sábẹ̀ gbogbo ó lè yọ ó gbé ògbó ẹ̀. lọ́wọ́ kò lọ jẹ́ ìjọ tó ń jọ ah, lọ ẹ̀wọ̀n lọ́wọ́ ẹ̀ sí bọ́lá lọ kí tó lè gbọ́ra lójú. Ah. Ah, lójú ẹ̀yin wo. àwọn ọmọ àdàgbà ló ṣe ọ̀dà káyọ̀ máa dìde sáàbù rẹ̀. nítorí kí ara ṣe máa dìde sí ilé alọ́ fẹ́ ṣe ìdójú wọn. nǹkan wọn bọ́ ni ṣé ẹ̀fọ́ ṣẹ́ mi ni. ẹ wọ́n bá ga ní wàá ṣẹ́ẹ̀dì lójú èmi náà bá ga náà. ah dájú sẹ́ẹ̀sì mi. gbẹ̀mí gbẹ̀mí gbẹ̀mí bèbí gbẹ̀mí gbẹ̀mí gbẹ̀mí gẹ̀gẹ̀ gbẹ̀mí gbẹ̀mí gbẹ̀mí gbẹ̀mí gbẹ̀mí gbẹ̀mí gẹ̀gẹ̀. ìyá bọ́lọ̀ wọ̀ mí wò bọ́lọ̀ wọ̀ mí ẹ̀ eléyìí náà tó gba ìyọ́ pa táwa ní ọ̀wọ́n kẹ̀kẹ́ sábẹ́ ilé ìbímọ sọ lẹ́ẹ̀kẹ́ ní kò bá tán dáa. gbogbo àyẹ tó dúró ní tó wọ́n sọ̀kalẹ̀ kọjá ẹlẹ́ja àwọn jẹ́rìí ayọ̀ mọ̀ mú dúró rẹ̀. tí wàá ní fẹ́ràn jẹ́ ìgbọ́n máa bínú ẹ̀yìn lu àbúrò mi wò ní ọ̀rẹ́ ẹ̀ bàjẹ́ eré ẹ̀tẹ̀ láà. ẹ̀rí ẹ̀tẹ̀ láà ẹ̀rí house of promotion nílé wọn àwọn dẹ́rìn kò sónú bàbá Gani bímọ mẹ́ta ọ̀kan lóbìnrin nínú wọn Gbémisọ́lá Gbémisọ́lá lẹ́pa lẹ́pa tó jáwọ́ ojú ọjà ló wà Gbémisọ́lá máa jẹun lọ. Can I do it bá. láti fi láti èmi la ò ní í yọ̀ sí èmi la ò ní í yọ̀ sí bá a ti fẹ́ kó rí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní í yọ̀ sí. èyí ló ní ọjọ́ ẹja bọ̀ ní. báyìí mo ní sáyé wá sí òfófó yìí ẹ wò gbé mi ọkùnrin kan gbé wa ó wà níta ẹ bá rí mọ́tò bọ̀ gíní mọ́tò ńlá tí yẹn fi gbé wa ẹ̀yin ká kájé kú kalẹ̀. ẹ̀hún tó ń gbìyànjú àsọ fún mi ni pé ọmọ ọkùnrin kan ọfọkàn ńlá gbé àbúrò ẹgbẹ́ mi wá. yẹ́ẹ̀ Ah, àwọn wà ní òun bò máa wọlé sí i. májè wọn bá mú ẹ. Ah, ọkọ pẹ̀lú ìgbó. yéé mọ tẹ̀sí. mọ tẹ̀sí wọ́ọ̀tà. àwọn adẹ́ni kò sóore bàbá Gani bímọ mẹ́ta ọ̀kan lóbìnrin nínú wọn Gbémisọ́lá Gbémisọ́lá lẹ́pa lẹ́pa ló ń jáwọ́ ojú ọjà ló wà. That's Lily, um, Mira, sir. I'm so pleased to meet you, sir. Yes, sir. Yes, sir. Hey. sir. Sir. Ẹ ti mi ilé Musola ilé Ọmọlá. Ẹyin dákun. Kí ni orúkọ tiẹ̀ àti pé iṣẹ́ wo ló ń ṣe? Báyọ̀ ni orúkọ mi sà. Um, ní títí iṣẹ́ yẹn. Um, nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo máa ọ̀zù ni like um, system boy ni mí. ọ̀zù bẹ́ẹ̀ ni sà. Eh, èwo ni wọ́n tán pè ní ọ̀zù. Ah, mo mí pé um, a máa ń ọ̀zù lórí internet. Eh, <laughs> ọjọ́ ìjà ń délẹ̀ pátápátá èmi náà máa wege yahoo ló ń ṣe ọ̀ ń ṣáṣẹ́ tààràtàrà. rasa. Ah. ẹja gbogbo gbogbo yẹn ọ̀fẹ́ fẹ́ ọmọ mi àbí ọ̀fẹ́ fi ṣeré. àánú dádì mo fẹ́ fẹ́ ni o eh. in fact ẹ̀rí bó ṣe ń ṣe mí tó ṣe ń gbé mi nínú tó ń gbé mi lọ́kàn bíi pé kásáré ṣẹ́rí tẹ̀ ní kíákíá kó dẹ̀ dìyàwó mi ni. ọ̀fẹ́ eh, gbégbé mi ọ̀fẹ́ gé kọ́ òrò ó wá di gbé mi zọ́lá gbé mi zọ́lá ọlọ́mọge àyà yìí pọ̀ ọ̀dà <laughs> eh, bẹ́ẹ̀ àmọ́ ẹ̀yìn ọmọ mi ò kàwé ọba fẹ́fẹ́ sure. Eh, yes sir. Eh, kì í wá ṣe iléèwé kẹrẹbújú mo fi ọ lọ mo fẹ́ kó bá mi rin níléèwé wọn ọ̀fẹ́ ẹ̀yìn government school wọn ọ̀fẹ́ kẹ́ni mo fẹ́ private oh, private university bọ́bá tán wá ṣe ẹ̀yìn ọ̀sẹ̀ gbogbo owó ọdún mẹ́rin tí ó lò ń bẹ̀ àti gbogbo ohun tí ó ní ìdí pátápátá ọ̀sẹ̀ owó ẹ̀ ẹ̀gbọ́n bá fojú iná wò irú iléèwé tèmi ń sọ̀rọ̀ ẹ̀ka ní semester, kan ẹ̀ six hundred and fifty thousand ní ọ̀jẹ̀ wọ́n wá rò ó pọ̀ gbogbo ẹ̀ka kà ní gbogbo ẹ̀ka sà ní bí ẹ̀yìn six million. gbogbo from the first semester to the last semester. o lè bí ẹ omi omi kalẹ̀. ṣẹ́rí um, dadi tí n bá sọ fún yín pé. Um, six million naira pé kò ń ṣòwò tí ó pọ̀ but nevertheless mi ò ní choice máa wà náà ni màá san. ọ wà. yeah because ṣẹ́rí um, ẹ mọ iye ọmọ tẹ̀lé ẹ lè mọ bí mo ṣe nífẹ̀ẹ́ gbé mi sí. ṣẹ́rí uh, ìfẹ́ tí mo ní sí gbé mi mm. my god tó bá gbé mi àti tó bá dùn àti mọ̀ sí mi kalẹ̀. Mm tí bá rò sọ lẹ́nu màá fi mú yà ìyẹn lẹ́ẹ̀kẹrin. mo tẹ̀yẹ fún mú yẹ rárá torí mo nífẹ̀ẹ́ gbémi gan. ọdúnrẹ̀ jẹ́ tún tó ti jẹ́ kí n nífẹ̀ẹ́ ni pé um, gbémi yàtọ̀ sí gbogbo àwọn ọmọge orí Instagram yẹn tó jẹ́ pé fake life ló máa ń ṣe lórí Instagram òun ọmọ tó bí ń lè rè ní tó dẹ̀ gbẹ́kọ̀. Um, nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé um, dáàdì yẹn máa kàn fún mi ní little time kí n fi rally round kí n gbà owó because ó ní nǹkan tí mò ń ṣe lọ́wọ́ tí mò ń náwó sí tó náà dẹ̀ mọ̀ ń pa. ẹ bẹ́ẹ̀ ni dájú ó ń kọ́lé lọ́wọ́ ilé oní ọ̀sẹ̀. bẹ́ẹ̀ni ilé jẹrẹ bẹ́ẹ̀ni ilé olókè rẹpẹpẹ ẹ ah, eh, òótọ́ ni ọmọ tí ìyá ò bá ti da náà tẹ́lẹ̀ kọ̀ yóò mú ìyá rẹ̀ nǹkan yóò mú ẹ eh, ń kọ́lé lọ́wọ́ eh, ilé olókè jẹrẹ ah! olówó lóòótọ́ olówó olówó. Um, dáàdi ṣe rí nǹkan tí ẹ̀kọ́ máa ṣe fún mi ni pé ẹ kọ́ máa fún mi níbi two weeks láti fi hustle because ó ní deal kan tí mo máa gà mí ṣe dollars ló máa fi sanwó so tó bá ṣe san máa yọ ọ́ bẹ̀ máa dé lọ san. sí school gbé mi. ilé ìwé wo lọmọ tí mo fi ọ lọ. oh my my bad sir ẹ má bínú. ọba ti gba owó magai ìwọ kó wá fẹ́ mi mo bá ti kó wa èmi mọ ọmọ iléèwé tó yẹ ọmọ mi èmi ni wọ́n sàn síbẹ̀. kò sí mo wá fẹ́ tọrọ kankan sáà láfta ti bá ti sanwó skul yẹn tó bá ti bẹ̀rẹ̀ skul mi ò ní kọ́lá mú ìyá mi kan sówó mi kó jẹ́ pé ilé mi la máa gbà lọ sí sọ. ẹ ọ dàbí ọ dàbí yóò wá òwe mi náà kó jẹ́ pé kówó ni ọ̀tẹ̀lẹ̀ kówó bá ti tẹ̀lé gbogbo tó kù èmi ò ṣe problem. ẹyin mi gbé mi fún mi ṣe lálejò jójú mi mẹ́jọ ló ń lọ ọgbọ́n báyọ̀ báyọ̀ báyọ̀ ikùn ló kù tí wò ní kó bẹ̀rẹ̀ lẹ́kàn. ní gbogbo ló ti ṣe báyìí ẹ kí ló dé tí ọ̀ ń sọ̀rọ̀ ànẹ́dí bá mi kí ojúmọ́ tó mọ́ ọyìn ọjọ́ ọjọ́ ajé monde ọdá ìhùn fún mi èní ni Wednesday èyí owó n ò rí nǹkan kan ẹyẹ wọn ọgbọ́n gbangangbangan nínú aláàtì. yẹ ẹ má bínú mi ò tí ì sẹ́ǹdẹ̀ ni no nǹkan tó ṣẹlẹ̀ kọ́ nìyẹn sá nǹkan tó ṣẹlẹ̀ ni pé owó tí mo expect kò owó yẹn ò tẹ̀ mí lọ́wọ́ nǹkan tí mo ṣe tí mo ṣe tí ì sẹ́ǹdẹ̀ ni bọ́ mo ṣáà ti ń ṣà láti work tó bá ṣe wọlé báyìí máa fọwọ́ rẹ̀ sí sínsìn mo ní àkànú bá yín lọ́wọ́. ṣé o kí ọmọ mi ó júlé o fẹ́ kó lọ léèwé ni o sì lọ fẹ́ fẹ́ yàwó Ah, wọ́n lè fẹ́ ìyàwó kan bá ń ṣe bẹ́ẹ̀ ni. dáníṣẹ́ máa threaten mi ni mi ò rajà lọ́wọ́ yín mẹ́n mo promise yín ló mo lè máa fún yín ni so why why tẹ wá why why tẹ wá ń threatening mi. ẹ já dànù kó lórí fóònù fún mi jàrá. Ah. hello hello ẹ báyọ̀ ah. báyọ̀ màá já aago mọ́ mi létí. àbúrò burúkú làbẹ́dẹ̀ rẹ̀ irú ìwé lẹ́dẹ̀ bẹ̀rẹ̀ sí ń threaten mi pé mo rajà lọ́wọ́ yín ni kódà kó lórí burúkú ni wọ́n àbí kò fẹ́ da kò fẹ́ da fún yín kò fẹ́ da fún ọmọ yín. ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí iṣẹ́ jẹ́ ẹ́ èmi ọ̀rọ̀ ah, èmi ní báyọ̀ ń bullshit rádaràdá ah ah eh eh eh eh, eh mo ti fi náà sórí. kákúta lodo ká lodo ta lódó ata tó orí tó ń wò yẹn márùn lóògùn ẹ ìwọ sá lò mú sí ní kò lò. àwọ̀ pẹ̀lú gbogbo àìpín tó ṣe fún ẹni tó mú lọ́wọ́ yìí ló túmọ̀ sí pé yóò ṣe iṣẹ́ tí mo fẹ́ kù sí dandan. ìwọ sá lò kó wa máa sọ pé ìran alákàkàn kì í ní orí ìran ọ̀pọ̀lọ́ kan kì í nírù bóbìnrin bá ṣẹ́gun sí ìkan àṣẹjẹ ìkan àṣẹdánù tóbìnrin bá kùlù bọ̀ ìka àkújẹ ìka àkúdànù àtàrẹ kìkéré kọ́mọ sọ̀rọ̀ lé bàbá rẹ̀ tọ́ba ti fi banu. ọ̀rọ̀ mi máa ń da bí òwe òwe máa ń bọ̀ èló ni wíwá rẹ̀. Ah, ah. èló la fi sóògùn kà owó kékeré ni o ti rí mi kí n fi parí kí n dán o. Ah, mọ dẹwù lára mi o ní kò bá yẹ sẹrẹ rárá o.

báyọ̀ pẹ̀lẹ́ àìríire ò ní burú láéláé sórí tí èmi rẹ jọ sọ ọ̀rọ̀ owó tá a jọ sọ bó jẹ́ jíjí bó yíyá fífà mo fi ọ wá gbogbo ọ̀nà ní báyìí báyìí báyìí báyìí báyìí báyìí kọ lọ sẹ́ǹdì ẹ̀ sínú àkáǹtì mi kó ń jìgbè kóró kóró gbà nínú àkáǹtì ọmọ ní ọmọ ní ọ má jẹ ọpẹ́ o má jẹ ọpẹ́ ọkà ìlà ọkà ìlà ọkà ìlà. Hmm. onímọ̀ sọ̀rọ̀ pẹ̀lú òwe anything you so ṣe. yorùbá máa ń gbìyànjú ah, ah, dúdú ń ṣe lára bí àìlà ọmọ kàǹbà ní àkúyà ọ̀tọ̀ ní báyìí báyìí báyìí báyìí ah, ewé ti dáhùn lára yẹyẹ ní ti gbọ́dọ̀ bọta ní ìdínkù lóyún ẹgbẹ ní ṣètò fún yẹn yẹn mẹrọ yẹn mẹrọ yẹn mẹrọ ìgbà ní gbà ní ọ̀nà wọlé olúwa ọlọ́fin ní ìṣòro tó dáa sí láìpẹ́. gbẹmísọ́lá gbẹmísọ́lá lẹ́pa lẹ́pa tó jáwọ́ ojú ọjà ló wà gbẹmísọ́lá. wọ́n ní kí n bèrè wípé ẹ̀ ń ṣe ti rí àlá tiẹ̀ because mo tẹ̀ lówó yẹn. ẹ tí rí oh yeah network ló máa jẹ ẹ má wọrí ó máa wọlé anytime soon definitely ẹ máa rí ẹ rà sáà ìyàwó mi kọ́ sà ok ẹ kú tọ́jú ẹ kú tọ́jú sà um, then dadi mo ní pé kí n sọ fún yín ni pé kí n rán yín létí pé ẹ má gbàgbé nǹkan tí mo sọ pé màá fẹ́ tó mú ìyàwó mi sọ́dọ̀ láìpẹ́ ìyẹn ò ń ṣe problem agbára ọlọ́run ká ẹ má wọrí ọ̀rọ̀ owó yẹn kékeré ni àṣàjẹmásẹ́là wà ọlọ́run nìkan dẹ̀ lọ́ba tó máa ń sọ̀rọ̀ tí ó kì í yẹ ṣùgbọ́n àwọn èèyàn kan wà tó jẹ́ pé táànù bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ṣe máa rí yes ẹ má wọrí sá ẹ má wọrí sá so èmi náà máa tún máa pè yín padà kí ni mo tó yín láti wọlé alright sá kẹ́ni great day sá sá. ah gbèmí sọ pa gbèmí. àṣegbè ẹ̀sán mẹ́ mo gba bàtẹ̀ ṣe ká máa rántí pé ẹ̀sán mẹ́ a house of promotion nílé wọn àwọn adẹ́rìn kò sónú bàbá Gani bímọ mẹ́ta ọ̀kan lóbìnrin nínú wọn báyìí wà lórí káàsà mo wò náà pé àwọn ọlọ́pàá ń ta mọ̀ pé ẹ̀yìn ọ̀sọ́ bẹ́ẹ̀ kò kò mọ̀. ah dadi um, ẹ má bínú actually the last time tí mo bá ń sọ̀rọ̀ fún mo sọ fún pé màá wá but mo lè rán ìyàwó mi pé kò sọ fún yín pé à ń bọ̀ lẹ́nu bóyá òun ni ò sọ. ẹ má bínú sá. ẹ má bínú ẹ má dàbí àfojúdi sá. Um, dadi um, ẹ permit mi láti ṣe ṣe little introduction um, ẹ̀gbọ́n mi rèé Àdìgún lórúkọ wọn mo ti nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ti máa ń sọ̀rọ̀ gbé mi gidigidi gan nílé mo ti máa ń jọ̀rọ̀ lẹ́nu dẹ́n tó máa ṣe ń rí tí máa ṣe ń sọ̀rọ̀ gbé wọn náà wà ní gbé mi gbé mi ọmọbìnrin tí ó tiẹ̀ múnú àbúrò mi dùn tí máa sọ pé ìfẹ́ ayé mi iyọ̀ ayé mi gbogbo àwọn tiẹ̀ fẹ́ mìtì mo wá ní ó dà ẹ̀ẹ̀kan ní mìtì gbé mi nìkan mo fẹ́ kẹ́rá mìtì bàbá alálùbáríkà tó bí gbé mi òun ah. mo ṣe mú ọ wá. ẹ bá sa kẹ́mi alágún sa kẹ́ pẹ́ fún wa sa. ẹnlẹ́ èmi ni àdìgún alápọ̀ méjì wọ́n lè lẹ bí alùbáríkà pikin alùbáríkà ní fi lẹ̀ kò lè ní wà nífẹ̀ẹ́ pikin ṣé ẹ jẹ́ wàhálà ìdílé àfààní. ẹ ṣe ọjọ́ wa rí ìyàwó ẹ̀. náà mi ò tí ì rí sá. lukú lukú o lukulẹkẹ. eré ẹ e, e, e, tí ọba láti ní ọyẹ ọmọ pé àwọn àlejò wà àyìn tí wọ́n tí wọ́n ń béèrè ẹ̀gbọ́n ẹ. ẹ nígbà tí àwọn èèyàn jàǹkàjàǹkà tí wọ́n wẹ̀gbọ́n ẹ̀ wá àyìn tó wo wájú wọn tó tọ́ ẹ̀mtì tó ṣe wọ́n lálejò sọ́dà bẹ́ẹ̀. no um, dáàdi èmi ò ń ṣàlejò àwọn ni wọ́n ń ṣàlejò àlejò ni ọlọ́dọ̀ torí gbogbo èbó tí ń bọ́ lẹ́nu wọn béèyàn bá fi nǹkan tilẹ̀ èbó ẹnu wọn nídá ẹ̀yin ẹ mọ̀ pé mi jẹ́ ń wọlé bọ̀ ni ẹ jẹ́ ń lọ parada wọn wà bá yín lérí yòókù ráhùn tí wọ́n bá fẹ́ fún ẹ pẹ̀lẹ́. ẹ jọ ẹ lè bá mi rí àwọn sinapu oníwù yẹn. àwọn kì í ta sinapu láti lè ta ẹ̀gbọ́n ẹ ẹ má ṣe ìwé. ẹ mú mọ mọ ẹ ok mi ò sinapu báyìí wíṣkì bí kọ́. <laughs> Oh, p square àti davido náà tà sá. o ah, ti da ẹ wo ẹni o ti i don't know name ẹni o ti akadé. ìbọn ìbọn lukman any good soft drink ṣàbàrà. okay davido whiskey rabi. no hmm. soft drink yes soft drink. ṣé o mọ̀ pé sábà yìí ṣe ń bí lọ́sẹ̀ máa wà jọ́jì àwa níjọ introduction. yes kí ló ṣe é náà mo bá yín sọ̀rọ̀ bí lẹ́gbàá tàbúrò kí tábà débi tá à ń lọ yìí o gbogbo bẹ́ẹ̀ má ṣe balabala ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ ṣètò ẹ wá sọ òyìnbó ṣiṣọ́ ìbò mo ní kí wá sọ yín báyìí. irọ́ ọgbọ́dọ̀ mọ̀ kó wà professor of brother Yes, I'm a professor. I can speak at make it hearing. Tó tó tó gbogbo ohun tí mo bá sọ lónìí, ó dàṣẹ. Eléyìí tí mo bá wí lónìí, ó dègún. Adébáyọ̀ ọmọ àṣẹ̀lẹ́yọ̀. Adébáyọ̀ ọmọ àṣẹ̀lẹ́yọ̀. Gbogbo ohun tí ń lù ọ́ pátápátá lára Gbémisọ́lá kọ́ máa rùn sí ọ bí ìgbẹ́, kọ́ máa rùn sí ọ bí imí gbogbo ohun tó rí lára gbẹ̀mí sọ́lá ọ̀pàpà parada ó di nǹkan míì lójú rẹ̀ bọ́ ọ bá rí ẹ̀dọ́ lóde ara yín bọ́ ọ bá rí ẹ̀dọ̀ ta ara yín kẹ́ ẹ má fẹ́ rí ní ara yín láàkàmọ́ bẹ́ẹ̀ ni òòyà ni mo fi dà ní ẹ̀yìn méjèèjì wo kí n kí n kan kẹ́kọ̀ọ́ lápá yín pọ̀ mọ́ ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ torí kọ́ṣẹ́kọ́ṣẹ́ báyìí òun ni ti là kọ́ṣẹ́ kí kò ní balẹ̀ kó tó padà ẹnu mọ́ odò ó dì ilé tá a fi tọmọ èrè ní wo ohun ayé máa kú báyé lọ́mọ ẹni bàbá Gani. ó ń fààyè kò máa lé o. ìgbé àbẹ̀wò ó fọ àwọn àgbọ̀bẹ̀ ẹ̀yìn ẹ̀ẹ́dì kúrò èmi ìka àtẹ̀yìn yẹn. ìjàdá bá àná. báwọn ní ní wo mú mi. ọgọ o. ẹ̀sọ́ pé wàá mú wọ bí yìí mi dẹ́ ṣàkí ẹ̀. wo ọgọ gẹ o. ẹ ńgbà wo lo tó fẹ́ gbọ́n gan ẹ sọ pé wàá wò mo yín wá wò náà jàgàbá làákù jẹ. ẹ̀wọ̀n gẹ́ làákù bá sọ̀rọ̀ ṣé ọmọ wípé fúngbà tó wọná lé nìsín ṣé orí wọn lérí ìjọ òkókó tó máa béèrè ẹ̀yìn foolish question lọ́wọ́ mi ṣé wọ́n jẹ́ mosquito ni àbí wọ́n jẹ́ èsì wọ́n ti lọ ọgbọ́ ẹ̀yìn lọ́dá èyí tọ́ra lọ́dá padà kọ́ bá mi kó owó mi. ìgbà máa ṣe jíjíjí lára owó yẹn tó ní tuntun dá padà. ó yọ sí ìyìn lára owó ó ti gbóná nígbà náà nǹkan. lọ́dọ̀ kí ni padà kọ́ wọ́n di ọ̀nà ọ̀dà green padà orí dàgìrìdàgìrì dọ̀rọ̀dọ̀rọ̀ bọ̀dá ọ̀dẹ̀ orí nǹkan náà ọ̀dà kíní tí wọ́n fi ń nọlẹ̀ ọlọ́run lọ́mọ bíi tíyẹ̀ ti gbé wá. fámìlì kan bẹ́ẹ̀ bàbá Gani àgbà ló lórí ẹ̀ẹ́bí wọn house of promotion nílé wọn àwọn adẹ́rìn kò sóló bàbá Gani mímọ mẹ́ta ọ̀kan lóbìnrin gbémisọ́lá gbémisọ́lá lẹ́pa lẹ́pa tó jáwọ́ ojú ọjà ló wà. àkọlẹ̀ rẹ̀ ṣe mí sorry excuse me um, kí ló ṣẹlẹ̀ why are you banging my car. ọmọ mi mọ ni. mo ò mọ̀ ẹ́ mọ́ sọ irú àyè ta ni ẹ. èmi ni gbémisọ́lá girlfriend ẹ̀ mi. are you mad or something. o ò mọ̀ rí rárá. o mo fẹ́ mọ ilé rí. Eh! o máa sọ̀rọ̀ ní ìwọ èmi ìwọ girlfriend ni èmi sì wọ mo sọ̀rọ̀ pé bí àkọ́kọ́ ṣe mọ́tò ni wèrè ṣe ń gba mọ́tò rẹ̀ ń gba mọ́tò mi o tún wá sọ trash lẹ́nu. bébì a sọ̀rọ̀ níjẹta mo dẹ̀ sọ fún ẹmọ́ ni mo fẹ́ lọ ṣerun tó wà lórí mi ó fún mi lówó náà pé kí n lọ ṣerun yìí. ó ti yé mi kó ya wèrè. ṣé ẹ mọ àbúrò mi rí ẹ lè wá ń gba mọ́tò ẹ jọ kí ló fún yín ní kọ́rẹ́tà press moto. mo tẹ ọ báyìí tẹ ló mọ rí ni lóye ló ṣe ń gbá mọ́tò. ọmọ yìí ah. ṣe bẹ́yìí ilẹ̀ gbọ́ boyfriend. see my life outside now i no understand i don i don wa black out now. kò yé mi mọ́ mi gan wa blacking. no no ẹ̀yin ní ẹ̀gbọ́n ẹ̀ náà mo mọ̀ yín dáadáa. o tún mọ̀ èmi náà. ṣé mo rí ẹ̀gbọ́n mi ṣe mo rí. i don finish i don finish for outside. bíbí náà ṣe báyìí. tí bá súnmọ́ mi tí bá gbá etí ẹ̀ ah. ṣó ya wèrè ni. bíbí. wa o ṣọ pé o mọ o mọ. mo fẹ́ mọ̀ rí èmi ló fẹ́ nǹkan ṣe mọ́tò lóyún gba mọ́tò mo fẹ́ mọ ilé rí. so àǹtí ẹ sì èrè o ẹ sọ ẹ mọ rí lẹ́gbẹ̀rún kan ẹ gbà pé ẹ wà mẹ́gbẹ̀tọ̀ mi dábẹ́ fún ẹ wà mẹ́gbẹ̀tọ̀ kan alábà sọ wá sọ súná mo fẹ́ sí èrè ẹ má ṣe eré dáadáa o yes tó bá ṣe kẹlẹ. tó bá bí ẹ̀dá mo wọ mọ́tò sí kó tẹ̀lé mi kó tún gbá mọ́tò mi. sẹ́ẹ̀lì obìnrin ti wà. I will get you arrested sẹ́ẹ̀lì obìnrin ti wà if if you abuse for if you abuse if you abuse for abnormal you can arrest him and ah, and ah, lock and ah, lock out yourself. ilé tàbí tán mọ èrè ní owó ohun ayé máa kú báyìí lọ máa ní bàbá Gani. ohun tẹ́ ń fààyè kò máa lé o bàbá Gani o. Eh house of promotion nílé wọn àwọn adẹ́rìn kò sùn. lójú èyí ọ̀fà ni mo ra kí ni n tó ṣẹlẹ̀ gangan mo fẹ́ wọ. ayé mi ti ń bàjẹ́ lọ báyìí o kò sí ẹṣẹ́ ayé mi ti ń bàjẹ́ ó ti bàjẹ́ o ẹṣẹ́ wọn gan mo sọ fún yín pé mo fẹ́ lọ ṣerun tí mo dẹ̀ ṣe bọ́ọ̀tà níwájú salon tí mo ti lọ ṣerun tí mo ṣe rí báyọ̀ òun àtẹ̀gbọ́n ènìyàn mo dẹ̀ ń pe báyọ̀ pé àbáyọ̀ èmi ò ìyàwó ẹ̀ o èmi rèé o báyọ̀ lòun ò mọ̀ mi rí. nítorí ẹ̀ ṣé kò wá tó ń torí ni. kò tó torí èmi di ẹ̀rọ bóyá ọ̀rọ̀ kan tó ṣe bàbàrà ń lọ bẹ́ẹ̀ sọ lọ́rọ̀ báyọ̀ tó jẹ́ pé ó yẹ kó gbàlù báyìí pé kó máa jó nígbà tó ti lóhùn ọ̀dà ọmọ mọ́ kó wọn mọ́ rí ni. kí ló dé. ọ̀kàrẹ̀ láyé torí n ò sọ kí ní ìfọn lọ́jọ́ àkọ́kọ́ tó kọ́kọ́ ń báyọ̀ wá nígbà tí mo ti bẹ̀rẹ̀ tarugation pẹ̀lú ẹ̀ ni mo ti mọ̀ wípé ọmọkùnrin nìkan mọ́ ni àwọn tí máa wọ́n wá ti lọ wọ́n ti pa wọ́n ti kún wọ́n ti wá mọ́jú òní pé ọjọ́ òní o òun làwọn ò gbé ọ lọ abatí ọ̀lọ́dọ̀ àwọn tí pààyàn tí wọ́n pa ọ tí wọ́n fi ọ ṣòfò. sọ wá rẹ̀ ń tó mú wà ní kìí ṣe ẹ̀gbọ́n rẹ̀ gangan nǹkan bóbó ara rẹ̀ ni o rí i pé àwọn alápatà tí máa bá wọn pààyàn ṣògùn owó tó owó òrójú òrí kọjá alápatà ṣé kọjá alápatà ẹ ẹ ẹ ní mo fi ní ọyẹ ọgbà lò kó máa gbájú nítorí pé ọlọ́run kú ọyọ lọ́wọ́ kú òjijì ah. bẹ́ẹ̀ mo sọ fún un. ẹlẹ́dàá bàbá mi mo dúpẹ́ o. yín kò lè pa yín lójú mi. bẹ́ẹ̀ ni. Eh, àmọ́ síbẹ̀síbẹ̀ náà ẹ mọ̀ pé kò dà gbogbo àwọn tí mo ti wá sọ fún pé mo fẹ́ ṣe introduction. ẹ eh, ẹ bá lè gun bàbá mi òjò dáadáa ẹ bẹ́ẹ̀ ń lẹ̀ lu bàtà dáadáa sọ fún wọn pé gun bàbá rẹ òjò mọ̀. tẹ̀fínì fún ẹ yẹn sí àbí. gẹ̀yìn sọ́la gẹ̀yìn sọ́la ẹ̀ lọ́wọ́ gé àyà yìí pọ̀ àyà yìí kọ̀kọ̀ sáyà ń bẹ̀ má jẹ́ wọ́n tán gbẹ̀ngbẹ̀m gbẹ̀ngbẹ̀m gbẹ̀ngbẹ̀m. Daddy, daddy, daddy, daddy, daddy, daddy, daddy, daddy, ó ti tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ ṣe rí mi ní ẹjọ́ púpọ̀ láti bàbá èrò mi báyìí àjùlọ tí mo fi jù yín lọ àti wà táwọn ẹ̀gbọ́n àti bàbá ẹ̀ mo wá fi hàn yín bí báyìí lẹ́yìn. bàbá yẹ kí n bi yín question kan náà lórí bàbá ọ̀lẹ́ yín jẹ́ náà irú òbí wo wọn lẹ jẹ́ tí ẹ̀yin àti ọmọ yín tẹ wá gbìmọ̀ tẹ wá ń gbá èmi ẹni sùúrù náà ṣe bí wọ́n ní pé ìyá ọkọ bọ́bí tàbí wọ́n wà ní bí bàbá ìyàwó mélòó tutù dùn wá ní. ọ̀rọ̀ yóò yé mi ní èmi ti client lọ́dọ̀ tí yín ẹ wá ń fi owó tèmi ẹ fi ń kọ́lé ẹ fi ń ga ní street ẹ fi owó tèmi ẹ fi ń ra mọ́tò ẹ fi owó tèmi ẹ fi ń kó dúkìá jọ mo wá wá síbí ìbàdàn kìnìún àná mo wá sọ fún yín pé mo fẹ́ gba nǹkan mi ọmọ yín yẹn náà ọmọ yín ìwèrè yẹn náà sọ pé òun máa nà èmi pé ẹ̀ bá ti fóun láyè kóun fi nà mí òun mọ̀ yẹn wá dàbá yẹn sì kò bá ti wá nà mí báyìí àdúrà lèmi wá fi hàn ìwọ àti ọmọ ẹ olè tẹjọ ń gbá mi àdúrà lèmi wá fi hàn ibà yìí. Yèkọ́lá wo ẹ̀ṣẹ̀ tí ń dàn koko òun ní mébi pa o bí ọba síbẹ̀ èmi lẹ́wádìí ní pàpàkókó láì ṣe pé mo jọ aníní. tẹ tún gbọ́mọ mi náà tẹ́ ń gbé níbi ẹni tẹ́ fẹ́ lọ gbé pa kí ló fẹ́ gẹ́gẹ́ kí ló fẹ́ gbà lọ́wọ́ mi yẹn lọ. tí mo fẹ́ gbà lọ́wọ́ ló fẹ́ mọ̀ gbogbo nǹkan mi gbogbo nǹkan mi tẹ́ ti gbà tíwà tọmọ yẹn ti gbà tẹ́ ń ṣọlá tẹ́ fi kọ́ léwé rẹ̀ tẹ́ kọ́ yìí tẹ́ ra mọ́tò kiri àdúgbò òun mo fẹ́ gbà tó bá nígbà. àbí wọ́n jẹ́ ẹ ti sùn dàbọ̀. àgbà ìdílé ilẹ̀ obìnrin lójú obìnrin lọ́yà ọmọ tó máa ṣe ọmọ tó máa ṣe fún mi ọmọ tó máa ṣe àdàtọ̀ lẹ́yìn àdàtọ̀ wà lẹ́yìn jáde mọ́tà sí jáde ní sùúrù. má bá gbogbo lẹ́bùrì ó dáa jọ kí ló fẹ́ gbogbo nǹkan tó bá fẹ́ ní bíbá yìí sísìn máa ṣe fún ẹ. oṣù ọ oṣù ọ gbogbo àti bá fẹ́ máa ṣe fún mi aláyé má dáa yẹn fún mi. ládàá yẹn ládàá yẹn kí ni kí n fi ṣe báyìí. lọ́yọ̀ fẹ́ kọ́ máa dáko. oko kọ́ àlùbọ́sà ni ara tó mú dání yẹn sábà ẹ lórí. sá bàbá ẹ lórí ó ní bẹ́ẹ̀ tí bá fẹ́ ó máa ṣe fún mi nǹkan tí mo bá fẹ́ lọ bá ṣe fún mi àtàlẹ́ sábà ẹ lórí oníkìlì tí mo mú dání oníṣòyè bébè yẹn yọ tí bá fọ mẹ lárú jẹ tí bá fọ mẹ lárú jẹ á kò bèrè wa mo ní kó bá bàbá ẹ lórí. bàbá ẹ lórí wọ́n ti bá wọ́n wọ́n wọ́n wọ́n. Igbe Nonsense. Wọ́n máa fi Nẹ́sìbù ló sùn bọ̀. Ah, ah, Lẹ́yìn ìyá mi ṣe mọ̀ bí ẹ má jẹun tẹ́ o. Ẹ̀yin lẹ kọ́ mi lóògùn tẹ̀tẹ̀ mi ń fà. Ẹ gbọ́dọ̀ jẹun tẹ́ o. Lórí ewu tí ò gbọ́dọ̀ táwo lójú àwọn ọ̀gbẹ́. <laughs> Èmi ìka, èmi ìka, Àjíbọ́lá ọ̀mà mo wá sí ìbàdàn lẹ́yìn wá bá yín jà ni o mo wá bá yín jà gidi ni ẹ̀yin àti ọmọ yẹn ò lè tẹ́ pẹ̀lú ọmọ yín ẹjọ́ ń gbá mi ẹjọ́ ń pùwò pùpọ̀ ẹ̀ ń gbá mi ẹ ṣe four one nine ẹ gba gbogbo nǹkan mi títí títí títí ẹ wá jọ ń tọ̀ mí ẹ̀ ń tọ̀ mí òun náà ń tọ̀ mí ẹ̀yin ń tọ̀ mí òun náà ń tọ̀ mí ẹ̀ ń gbá mi síra yín bí bọ̀ ẹ̀ ń gbá mi síra yín bí bọ̀ ṣé mo wá ní ìṣẹ̀mẹ́ ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ bàbá o inú yín bí mi sáré ọ̀pá tí máa fún yín canvas tí máa fún yín nípa àpẹẹrẹ ọ̀pá mọ́tò ìgbésọ wọn yẹn inú bí mi o ẹ ẹ bẹ ṣe wà yìí gbogbo nǹkan mi tẹ ti gbà ẹ jọ́n tòdò ọlọ́run mo fi ọlọ́run bẹ̀ yín ẹ ra bá mi kó ẹ wọlé àtẹ̀yìn ọmọ ẹ bá mi kó nǹkan mi jáde mi ò fẹ́ wà láàmú ìfẹ́ bá yín pariwo ẹ ra bá mi kó orí ìgbà míì béèyàn bá gbẹrun ṣẹ̀gó sórí ó yẹ kẹ́gùn ogun ń dẹ́lẹ́gùn ṣẹ̀pọ̀nẹ́ bọ̀ díẹ̀díẹ̀ ni àmọ́ tèmi ló ń sọ̀rọ̀ sí kàtàkàtà báyìí èmi ló ń sọ̀rọ̀ sí kàtàkàtà tó mọ tó dúró tì. ta ni yín. èmi ta lẹ yín. èmi lẹ́dọ̀rí ilé baba Gani àgbà wo Gani <laughs> ọ̀dà kò sí wàhálà ẹ̀yẹ́ wa àwọn má bàbá má bàbá má bàbá rárá. àbúrò ilé ta ni bébì ẹ ta ni bébì ẹ lẹ́nu pẹ́ẹ́pẹ́lẹ́ ta ni bébì ẹ̀ wọ́n ń pe bébì lẹ́nu mi ìwọ ti bàbá ò lè ìgbà táyà ń gbowó mi ẹ ti ẹ̀ ní sùúrù lọ ẹ rí mi mú gan o ìgbà tí wàá ti bàbá ẹ̀ tẹ̀jọ́ ń gbìmọ̀ táyà ń gbowó mi kí ló dé tí wọ́n ń wò mí ẹ̀jọ́ ń gbowó mi ẹ̀ ń gbẹ́rù tì mí. bàbá ẹ̀ dán torí ọlọ́run bàbá olóògùn kà olóògùn kà ṣebí mi ti ń pọ̀fọ̀ fèmí ni mo gbóhun sórí ẹ̀ pọ̀fọ̀ fún mi ogun yóò lè mọ́ mi ogun yóò lè mọ́ mi torí pé ọwọ́ tọ́tọ̀ lè bá gbé kí ló máa fi ṣe á fi nà ọ̀rẹ́ ẹ ní ìmọ̀ tí òye yìí ni pé mímú ìwà mo ti gòkè odò káfárà yín tó já mo ti gòkè odò. ẹnu sọ́jọ́ ẹ wò dáadé ẹ̀yin náà ń fún ọmọ yìí chance o ẹ̀yin náà ń fún chance o sọ́ni gbogbo ètò ọlọ́run jábọ́ tó ń ṣe bẹ́ẹ̀ ni tó kọ́rọ̀ sílẹ̀ mi kò sí ìwọ̀n tó lè ṣe fẹ́ mi o máa ba ojú ẹ jẹ́ sísìn ọgbọ́n rẹ̀ mi àwọn olóbèrè ah, bẹ́ẹ̀rẹ̀ náà. gani gani má bàa fa wọn bàbá àwọn ebó lóògùn bàgẹ́ òun eh. ní ọ̀gbọ́n tí ó ní òun ti gòkè odò ní ìsìnkú ọwọ́ tọ̀gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ nígbè òun náà bójú rẹ̀ jẹ́ tó dá kó fọwọ́ náírà ẹ̀ pa ẹ má sọ fún mi kọ ẹni kò bójú mi jẹ ẹni kò bójú mi jẹ ṣe bójú ojú tèmi ti dóúnjẹ tó fẹ́ bàjẹ́ ẹni kò bàjẹ́ èmi ò lọ́rọ̀ bá yín sọ ẹni ìwọ tó ṣe lẹ́nu tó ń lẹ́nu ìwọ tó lẹ́nu mi ìmọ̀ ọdún máa ṣe fún wọn bàbá yẹ kí n sọ̀rọ̀ fún yín nígbà tí mò ń lọ yìí ká àbá mi kí ló máa ṣe ó ń padà bọ̀ tí bá wá sí ìbàyẹ̀ sọ́jà ti máa kó wá sí ìbàyí. kí lẹ ní ìbàyí náà ṣé bọ́tò wèrè tẹ ní ìbàyí ló ń jọ yín lójú àbí lẹ́tọ̀ wèrè tẹ kọ́ yìí dúkìá ọkọ̀ mo tẹ̀sẹ̀ gbá kí mo fẹ́ gbá kí mo fẹ́ fi replace ìkọ́ mi tẹ̀ gbà lọ́wọ́ mi gan báyìí tí màá tẹ̀ rí ìwọ̀ kan máa níkọ̀tà ìbàyí nù ṣé wọ́n rí ìwọ ìwọ wọ́n lẹ̀ pa ìwọ wọ́n lẹ̀ pa àbó ti yàwó èmi lọ sọ́kọ̀ èmi èmi èmi bàbá bàbá mi lọ́wọ́ bá yín sọ ẹ̀ẹ́dẹ́gbẹ́sọ́jà tí bá dé. bọ́ọ̀ lè ṣe ń kọ́ bọ́ọ̀ lè ṣe ń kọ́ kọ́. ẹ̀yin olè burúkú yìí. bọ́ọ̀ lè ṣe ń kọ́ kọ́. ọ̀pá yóò máa pa ogun yín. ẹ̀yin olè òṣì yìí. máa jà ẹ̀yin àná lára ń ta òfin ìgbà tó dẹ sọ pé mo lọ kó sójà wa. iná ń bì iná ń bì Ṣàngó Olúkòso ni ẹyin ẹyẹ jẹ kó kóso jà wá ńgbọ bá sì kóso dà wá wọn kàn mí lápá wọn kàn wọn lẹ́sẹ̀ ọwọ́ àdì wọn ti kàn mí lápá wọn ti kàn mí lẹ́sẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. Ah, dadi ẹ má yẹ kó kóso jà wá èmi lọkùnrin láàrin yìí. Eh, ẹ dákun kí lèmi ga. arúgbó lẹ́yìn wọn ni kọ́ fọ́kàn yìí. arúgbó obìnrin. Ah. èmi ló máa tẹ kókó náà jù ẹjọ́ ọdẹ o yẹrí ó ti di oúnjẹ níbi ìṣàgbọ́n èèyàn kẹ́tì ìfúláyà wọ́n ti ti ń gbẹ́rẹ́ kódà àáké ni wọ́n ti ń lórí ọmọ nù. Eh, ẹ wà ní ìṣẹ̀kọ̀ bọ̀ ṣẹ́gun sójà fún un báwo. ṣé kèmí máa lọ àbíkú. Wọ́n náà tó ní torí kan tó dálẹ̀. Wọ́n ní sọ́ni kan tó náà lọ lọ́jọ́ ti sùn. Kẹ́ni lọ mú yín wà lọ́wọ́. Ẹ jẹ́ kó débi ẹ̀yin ní sọ́jà wá. Ah, ẹ gbà ṣé kìí ṣe pé mo fẹ́ fi iná ṣòwò èrè lóṣù báyìí àbá ẹmu ọ̀kálà tí mo lá máa ṣẹ́ mọ́ lára lórí ọ̀rọ̀ Bíbọ́lá ẹnjibọlá la kú ni bẹ́ẹ̀ torí bọ́mọdé bá gbọ́ngbọ́n kúkú ìyá rẹ̀ ní ọgbọ̀n ọgbọ̀n sọ̀rọ̀ nípa dò bẹ́ẹ̀ mo sọ bàbá. jíbọ́lá o jíbọ́lá o jíbọ́lá ọmọ àyìnkẹ́ o ibikíbi tó o bá wà báyìí gbogbo ohun tí ń bá bọ̀ sọ báyìí kọ́ ṣiṣẹ́ mọ́ lára ni bẹ́ẹ̀ ni àmórílégbó báyìí ní í ṣe ti sokodoro ọ̀yá kọ́ gbàgbọ́ lọ bẹ́ẹ̀ àmórílégbó báyìí bẹ́ẹ̀ ni gbogbo ibikíbi tó o bá wà báyìí wọ́n yà ní o má mú nǹkan kan o ọ̀rọ̀ a máa lọ bẹ́ẹ̀ kọ́ lọ tọ̀ sómi lágá kí wọ́n wá ọtí bọ́bájọ́ lè rí tọ́mìlà náà lọ́wà wọ́n rọra páàkì ẹgbẹ́ kan bẹ̀ kọ́ kí wọ́n lò tá lọ kẹ́nìkan gan máa rí o bọ́bájọ́ lè rí tọ́mìlà náà lọ́wà wọ́n rọra kí wọ́n lò kẹ́nìkan gan máa rí o bẹ̀ tóbi tó wọ́n lọ òṣìṣẹ́ rẹ̀. èmi nǹka àní bẹ́ẹ̀ yàn wọ́n ọlọ́run ọba mi rí ọ. bàtẹ̀ ṣe ká máa rántí pé a. Lukman Demi ẹ wo mo fẹ́ ka plan mo fẹ́ ka plan dáadáa mo fẹ́ kí a strategize kí operation taba máa lọ next kó lè wà very very successful. mi ò dẹ̀ fẹ́ kí anything i mean anything kó yín dà wá rárá torí ẹ̀ ni mo ṣe pé mi ti ní òótọ́ ló sọ rẹ̀ but sórí bọ̀bọ̀ yìí a ní láti sí ìtẹ̀ dáhùn ká jẹ́ kó mọ̀ nǹkan tá a fẹ́ lọ ṣe ká jẹ́ kó mọ̀ pa ẹ̀ dáadáa kó má lọ dàbí fuck tó lọ ṣẹlẹ̀ the last time tó tí bọ̀bọ̀ yìí kọ́ lọ bá ṣe jẹ́ fún wa a ní láti sí ìtẹ̀ dáhùn ká orientate ẹ̀ dáadáa bó ṣe ń operate kọ́ ló ṣe ń operate yẹn o. ta ló mọ òtí àgbà ẹni mo jẹ àgbà wo ni mo jẹ sẹ tí bá bá ìsọ̀rọ̀ máa calm down. aláyé páàkó ẹja ẹgbọ́n tó sọ ẹni suru jáde ah, ẹni sùúrù kí ló ṣe yín méjèèjì náà ṣáfẹ́ máa gbọ̀rọ̀ ibi ìgbà téèyàn gbàgbà ọ̀tí ni kí ló ṣe yín náà ah, mo ń sọ nǹkan fún yín ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ argue ṣé ẹ̀kẹ́ máa argue ni. ọ̀gá ẹ wo eléyà ní láti sí ìtẹ̀dá nǹkan bá sọ̀rọ̀ gbogbo rubbish tó ń ṣe yé léyìn ọmọ bó ṣe ń operate o. ẹ̀yin gáà má kó máa bẹ kó sunmi bẹ kó mi sọ sáyé kó má di kó máa bẹ ọdá wà lára ẹ. níbo. bí odò tó wà lẹ́yìn odò wa mẹ́ nígbà yẹn wá sọ fún yín kí wàá lọ ṣẹlẹ̀ wádìí gbé yàrá ní ọ̀sẹ̀. ẹ tẹ ẹ ní sùúrù ẹ ní sùúrù tó bá jẹ bẹ kó sódò ah, eh, kí ni kò ṣe ní káyé fi o. kí ni yẹn. jíbọ́lá ti kó sómi o jíbọ́lá o jíbọ́lá tèmi ṣì rí lẹ́yìn ah, jíbọ́lá tó wá síbí báyìí tó bẹ̀rẹ̀ sí ní parun lé bàbá mi lórí díẹ̀ ló kókó náà bàbá mi gan ṣé bí kan tèmi ṣe sá kó lé nìyẹn tó sọ pé òun máa lọ kó sójà wa. Ah, jíbọ́lá ti pa rẹ̀ ń gbà yẹn. ó ah, jẹ́rìí babanga ní àgbà ó ti ránṣẹ́ tí ò fẹ́ jẹ́. ìtumọ̀ babanga ní àgbà ewu tún nìyẹn. àbí ló máa ń ṣe ẹ lópọ̀ tó máa ń ṣe bí òtè ṣó o mọ àbẹ́ẹ̀ ni so kí ló ń ṣẹlẹ̀ báyìí. ẹ̀yin ti lọ ní àkóso gbọ́n kò sọ tẹ̀ mọ́ kó máa lọ sọ́run ó ti bá tiẹ̀ lọ nìyẹn afa kí ló ṣẹlẹ̀. tí wèrè tí mo sáré ń bọ̀ yìí ó kàn jẹ́ kí gbogbo nǹkan kúrò lọ́kàn mi. ṣé yẹ ká gbẹ bẹ́ẹ̀ lọ ní jáàmù bù ú ọ̀fọ̀ ni kílẹ̀ máa. ẹ kú ìjókòó ẹ dẹ̀ gbàgbé àbúrò mi tí mo ní kẹ́kẹ́ mi ṣiṣẹ́ yẹn kébì àti wọn lè jọ abẹ́mi àti lọ́nà mi náà ṣe wà kí ló nìkan ní dáhùn àwọn àmì. ṣé iná ojú fẹ́ máa fàbúrò mi ní báyìí mo ń fẹ́ gbọ́n yín ẹ̀yin náà tún fẹ́ fàbúrò ṣé gbogbo fámìlì wa lẹ fẹ́ fẹ́ ni ó dàka kúkú jọ máa kó bọ̀ ń bí òkú ogun àjọ wọn dé pọ́ mo ti gbọ́ yín màá bá yín sọ. wà á lórí ẹ yìí ni èwo ni gbogbo wèrè kò kọ̀ bá mi ẹ̀ńtà tẹ́lẹ̀ kò bẹ̀ sí ní ìbára ọjọ́ àkínú máa ń ṣiṣẹ́ gan. ó dẹ̀ ní sùúrù wọ́n ń ṣeré ni. àkó máa bẹ́ẹ̀ mi ṣeré wèrè dáadáa àkó máa bẹ́ẹ̀ ni mo máa ń sọ fún ẹ kó máa ní sùúrù tí gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn tó bá lọ di wàhálà láàrin wọn àti àbúrò ẹ̀ ta ló fẹ́ láyìn. Ah, ilé àná mi màá nu ayé ẹ̀ bàjẹ́ màá tiẹ̀ kọ́kọ́ gbé pé mi ò mọ́rí màá gbé kúrò mẹ́mí tiẹ̀ rí jẹ́bẹ́ pé mo mọ́rí tí màá fi nà ọ́ ṣeléṣe. jọta ló fẹ́ làjà yín tẹ bá o ní ìdàtí làjà màá lù fúnra mi tí màá lù tó máa tẹ́ mi lọ́rùn ni. ó ń ṣeré ni ah, gbogbo nǹkan náà kọ́ ló máa fi ṣe kólékólé. tí màá ti pé kó ṣe nǹkan kó ṣe ni ìwo ni yóò kàn bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ rojọ́ wẹ̀. ó lóun fẹ́ fàbúrò mi nìkan tó ń bá mi sọ̀rọ̀. ogo ah, fẹ́ fàbúrò ẹ̀ ló bẹ̀rẹ̀ sọ. Hmm. gbogbo fámìlì yìí kẹjọ máa máa ná fámìlì ti tèmi. ẹyin ló dáa káríkà pọ̀ yìí ẹni wá ń yẹ ni a máa ná ẹyin pọ̀ náà ló yẹ. dádì nǹkan. Ah, bàbá Gani ló béèrè yẹn ẹ ó béèrè akọni òfin dàlálẹ̀ gàlágà bàbá Gani wọn á ti mú gbòòrò ah, kí ló ń sọ yìí ó mọ̀ pé mi ò dàgbà mi ò jẹran mọ́ owó ni ò sí lọ́wọ́ onítọ̀hún àbàgàní sì ń mú gbòòrò wọ́n sì ń ná anybody lọ kí ló ń sọ yìí ó yẹ kó ti ṣe lálejò yìí náà kí wọn náà ti mú un tó fẹ́ mú un yẹ ká ti wọlé àkókò. wọ́n ṣẹ̀ṣẹ̀ mi lálejò kí ló lè tó yẹn. ẹ kò tí máa lọ múnú lé náà gárùjọ máa dì náà gárùjì máa ń sọ gidi máa gbófo yẹn kí ló máa ń ṣe ẹgbẹ́. òwúrọ̀ náà ni kí tún wá burú mi wá kẹ́ ń kó bámílì yìí nìkan máa ń family. ok tí nǹkan tó ń sọ fún ẹ nìyẹn ẹ wù wá nà káníkà pọ̀ iye ló ń lọ ní. Bye, attend that. Come, bia, bia, bia. Čekaj, ti zelo You dlati ravno, imaš real še. Máš gbèsè ìtùpá. So, bí mo ṣe ń explain fún ẹ, ṣorí bí mo ṣe wà ẹ́, Igbo ni mi, but it doesn't matter. Uh, we're done. Ṣé ní Verus? virus. máa ń mú Philus. Give me two. It will be the same. Could you go fast? So nǹkan tí mo ń sọ fún ẹ. Mo mean, mo mean ọ̀rọ̀ tí But make it discriminate. Because God has a way of doing his things. Can you Ọlọ́run kò ń ṣe ọba tó máa ń ṣe nǹkan tó How can I fall in love with a Yoruba girl? But alone looker, so kò sí your tó yan fair ṣe sí. Mo here. Me mi de fẹ́ ṣe mo fẹ́ fẹ́ towó tẹsẹ̀ and then we see too. èmi náà kì í discriminate but o ní láti wá rí popsi mi torí dádì mi gbogbogbò. Mm, oh, you put stroke down. because dádì mi gbogbo náà máa sọ so yìí. Mm-hmm, bá ṣe bá ṣe. tí dádì mi bá ti sọ wípé. Oh, very good thank you oh. thank you. tí dádì mi bá ti lè sọ wípé àwọn ti fi ẹ́ fún mi ò ní pírọ́blẹ̀mù pọ̀ wá náwó. kí ló ń ṣe ẹ bó ṣe rí mi lójó tálákà lójú ẹ and then let me burst your bubbles i am a businessman ibo ni mi mo ní ọwọ́ so àti ìtọ́jú ẹ is not my is not is the least of my problem ṣọ́ọ́ mi yẹ. ok tó bá wá rí bẹ́ẹ̀ wàá wá yọjú sí dádì mi o. Is that there? Eh. Okay, very good. Because See. Mi kì í ṣe kankan lẹ́yìn wọn. Ah, nǹkan kékeré nìyà, kò sí nǹkan tí mo lè ṣe fún ẹ. Anything to bá even if you want me to go with you like right now. No, no, no. Mo wà díà. Jẹ́ kí n lọ sílé kí n lọ ṣàlàyé fún wọn pé mo ti ní boyfriend o, mo ti ní fiancé o. Sọ̀tún wá dọ̀là, àwa wá rí. Wà wá wá sódò yẹn. Mm. Very good. Even tomorrow gan, ṣé kí n kó àwọn kan dáná dání? Eh, okay she hold on níbi drink bí owó. owó tí eh, máa fún àwọn parent yẹn okay and, and you too eh. ṣe mọ́mí ẹ̀ ṣe wà. no àwọn bọ̀dá bọ̀dá mi Ganiu àti àbúrò mi. àti àbúrò ẹ mọ́mí ẹ ti kú. mọ́mí mi ti kú. okay very well wọ́n ní family all of them should come. ẹ popsi mi ni landlord. ni landlord ilẹ̀ àbúrígẹ̀dẹ̀ ah, ẹ ti ẹ ti kọ́lé so my problem is reduced. àkọ́fẹ́ gbèsè ilé olókè. okay take your take your um, wine oh sorry ferus mo fẹ́ rush ẹ. má má rush ẹ it's already gluten very good. ọmọ mi bí tí ń yọ bí ọjọ́ tí ń yọ bí òkúta. ẹ̀wọ̀n nǹkan tó gbé mi wá síbí báyìí lẹ́yìn ẹja ńlá ni àwọn mi gbé lọ́tẹ̀ yìí o ìjà ńlá ìjà ńlá ẹ̀sà wò. ọmọ ibo kan ni mo ṣe pàdé ó dẹ̀ ní owó dání bí ṣẹ̀kẹ̀rẹ̀ ẹ wo ibi tó ní owó dé kò sí ibi tí ò ní òtẹ́ ọ̀sìn ní gbogbo ìlú tàwa yìí tẹ bá rí gbogbo àwọn big big companies tó ní káàkiri every everywhere but problem ẹyọ kan ni mo wá ní pẹ̀lú ẹ̀ kò kì í ráyè jáde. kì í ráyè èyí ni lọ́wọ́ aṣọ di bàbàrà èyí ní í ṣe bàbára nǹkan bíntín ni olówó ìráyè tẹ́lẹ̀ ìtálíkà ní ìsàsùkú yìí tí jókòó ń lè nítorí gbogbo ń tọ́ka lẹ̀ ní àmọ́ ní kì í wá rẹ̀ eléyìí tó ń bèmí lẹ́rù ju ń bèmí ju ọmọ ibo tó pé kó lù ọ́ má lọ torí ti ń wà ní kọ́ máa lọ pàdé àgbápọ̀ ọmọ ibo wọ́n ṣe rituals wọ́n ṣe fọ́wọ́n náà kò sí ohun tí ṣe nǹkan má lọ gbé sàrà wa kọjá mọ́tàlá mm. nígbà tó ti ń pariwo ó lówó gẹ́ẹ́ ó lówó gẹ́ẹ́ kọ́ má lọ jẹ́ pé ọ̀tẹ́ owó ẹ̀ ń di. iṣẹ́ owó ẹ̀ ó wà legit everything náà. ọ̀dà láti ṣe rè ìwọ máa ń sọ fún pé kó wá mọ̀ ọ́ èmi lèmi ó wà á mọ̀ ìwọ gbà sọ̀rọ̀ sọ̀sọ̀ pé tọ̀ bàbá rẹ̀ lòun fẹ́ rí wọ́n wà wà lẹ̀ tí bá ti wá sílé ẹ̀ ni wọ́n ti mọ orú èèyàn tó jẹ́ wọ́n bá lóògùn owó ni wọ́n mọ̀ tó bá jẹ́ èèyàn rẹ wọ́n mọ̀ àti pé pàápàá olúwo ó fi mọ bó ti tó bó ti gbé dání tó nì. gbẹmí gbẹmí ah, ah, ah olú ọmọ ni ó ọ̀kan ṣoṣo àràbà tí mi gbó gidigidi ìwọ gẹ lọ́yẹ kí wọ́n máa pè ní ọ̀kan bá bí igba ọmọ lọ́wọ́ létọ̀ mi tó ọ̀ yàtọ̀ sígbà kẹ́kẹ́ ni mo mọ̀ ni ìwọ ni bá fi ṣàkọ́bí. èmi kò fẹ́ sọ bẹ́ẹ̀ láti ṣe kí lè ṣe kọ́kọ́ bí bra Gani. ibo mo ti kọ́kọ́ pàdé Gani ìyá Gani sì sọ ìyá Gani sọ ń gbàtà kọ́kọ́ lóyún Gani ah. kọ́ ń fọ̀rọ̀ gẹ́ ó ní pé ǹjẹ́ ayọ̀ Gani dànù kí n jáyé oyún ẹ̀dà mo ní fílẹ̀ àmọ́ tó lè yà lọ́la nígbà tó ti kọ́kọ́ mọ́wò sí wá táyé ni mo ti ráàyè àdáni dàní. lukú náà wà á kọ́. ẹ lukú lukú lọ́wọ́ tẹ̀ lọ́mọ ah. lukú tó jẹ́ pé àbúrò ìyá yín òun ní sùn ti ìyá yín gbà tó lóyún òun lọ́wọ́ àjọ torí pípa wèrè tó mú wá látọ̀run èmi náà parí eléyìí tó wà bàjẹ́ bẹ̀ ni pé wọ́n tọrọ owó fún kó tó kú. ọlọ́run ṣàánú ọkọ̀ jẹun ilé ah, tí wọ́n bá ti pè mí rè wọ́n máa fún wọn bẹ̀ àmọ́ owó ilé tèmi owó mi rẹ̀ tèmi gbà èmi ẹ̀fẹ́ mi ò lè gbà. Ah, ah, ó ní gbòòdù tí mo lè kẹ́ tí mo nà lẹ́kọ̀ọ́ tó dé. ohun ayé máa kó bá ẹ̀jẹ̀ tí ọ̀sà ọ̀sà kí ẹ bẹ̀ bù. àbàdà ní ìlú. ẹ bẹ́ńkẹ̀ ẹ bẹ́ńkẹ̀ ẹ bẹ́ńkẹ̀ ẹ bẹ́ńkẹ̀ ẹ bẹ́ńkẹ̀ gbẹmísọ́lá gbẹmísọ́lá lẹ́pa lẹ́pa tó jáwọ́ ojú ọjà ló wà gbẹmísọ́lá. ẹ̀yìn ìwọ ọlọ́wọ́ afamiyé gẹ́gẹ́ bí àná àmọ́ mo mọ̀ mọ̀ mo mọ̀ mọ̀ wá àná nítorí wípé gbogbo àwọn ọmọkùnrin tó wà ní òde èsì ogun wọn ti rìn èyí mi ná wọn yìí fọmọ sògùn owó hmm. ẹlòmíì ná wọn yóò mú kí ní ẹ̀yìn ọmọbìnrin yóò fọ àmì ta. ṣé má tán ọlọ́run máa jogún owó fún ọ ah, ìwọ ló ní ilé ta ti kú òta fi dé àyín ìwọ náà lọ́tọ́ kọ́ gbogbo òtẹ́ẹ̀lì àtàwọn ọkọ̀ tó wà mẹ́rin ah, ọlọ́run yọ̀ǹda owó fún ọ ah, iná mi dàn ní ti ń bá yẹn pàdé wọn bá lálùbárí kẹ̀yìn bíi tiẹ̀ báyìí pàdé àmọ́ ṣe má tẹ̀ kọ́ yẹ kémi wá àyín láti wá mọ́ o bẹ́ẹ̀ ni torí òrò lánẹ́ ìwọ ló yẹ kó wá sí ilé wa mo wá kó wá mẹ̀mí bàbá ìyàwó ẹ̀ àmọ́ torí pé ojú làgbà yá hmm. àgbà kì í yánu ńlọ jẹ nkọkọ wá àyín hmm. gbogbo àwọn ọmọkùnrin tí ń bẹ lóde ìsìn gbogbo wọn lójú wọn ti rẹ eléyìí tí ò ṣe four one nine náà wọn ń jalè eléyìí tí ò jalè ń tẹsẹ̀ eléyìí tí ò tẹsẹ̀ ń fọmọ sògùn owó hmm. ìwà fẹ́ pé ẹ̀yìn ọmọ mi ọwà lọkọ yọwà lọ kó sọ́wọ́ jàǹbá ọmọkùnrin tí ó lo kinní àyà rẹ̀ ẹyọkan àbí tí ó lo kinní ìsàlẹ̀ rẹ̀ àbójú ẹ̀ méjèèjì tí ó lò ó dànù òun lọ jẹ́ kí n ṣe observation yẹn nígbà mo kọ́kọ́ dàṣẹ̀ wọlé ẹ ìgbàjà ẹ̀ Hmm, wọ́n sọ fún mi wọ́n ní ọmọ alálùbáríkà ni ọ́ wọ́n tó wá dàṣẹ̀ wọ́n náà tẹ̀lé igi jam wọ́n ní a ọmọ yìí ń ṣiṣẹ́ ọ̀ ń fa fò iṣẹ́ pé owó ẹ mọ́ wàhálà ẹ ló ṣe mo fi kó gbogbo ọ̀rọ̀ yìí jọ. telling you sórí àwọn ancestors ẹ hmm. tó sọ̀rọ̀ yẹn fún ẹ wọn pàrọ̀ eh, eh. bàbá sórí bí mo ṣe wà ẹ mi kì í ṣe mọ̀ burúkú èmi ò dé ń ṣe èèyàn tó jẹ́ pé ó máa wá mú ìkírù ọmọ lọ́mọ a fi ṣe ọwọ́ eh. nítorí mo jẹ́ ìyà eh, eh, mo lè ṣiṣẹ́ rí ọwọ́ ẹ̀mí ni mo ṣe iṣẹ́ rí ọwọ́ ẹ̀mí ni mo nì. òṣìṣẹ́ rí àfihàn ọwọ́ kẹ̀ ẹ̀mí ni ọwọ́ ọwọ́ ọwọ́ virigin láti sí mo ṣe iṣẹ́ tí mo fi rí ọwọ́ ni ah. tí mo fi build everything tí mo build. o lè fọmọ sóhun ní. no i'm telling you so as i'm saying mm. so by the time i marry this your girl mm. bó ṣe wà náà see gbogbo gbogbo gbogbo ẹ ló jìn kòtò yìí mm, mm. gbogbo ẹ ló jìn kòtò yìí mm. máa make sure pé mo mú ọwọ́ àti oúnjẹ mo fi di everything gbogbo ibi tó parẹ́ lára ẹ̀ ó máa pop out. yóò jáde padà. that is it because I cannot handle anger mm. it has to be something and that is not what I mean mo ń mo ń ṣàlàyé ọ̀rọ̀ fún dádì àìní so mo fẹ́ fẹ́ ní iṣu lọ́ọ̀kà ni so kò sí problem. ọba àfẹ ní àmàlà àti yẹn kò sí wàhálà torí ẹ̀yin ìwọ lọ́lọ́run fẹ́ yàn gẹ́gẹ́ bí alámọ̀ àjàlá torí pé gbogbo amọ̀ tí ń bẹ lọ́dọ̀ ẹ̀ ńlọ fẹ́ fi dí gbogbo àǹgà tó wà lọ́rùn amọ̀ tí ń bẹ lọ́wọ́ ẹ̀ tọ́lọ́ ń jogún fún ẹ̀ ńlọ fẹ́ fi fún lélẹ̀ ní àbí kò sí wàhálà <laughs> àmọ́ ìṣòro kan wà wà. ìṣòro ó ní ìṣòro. mo ní problem tọ̀dọ̀ mi wá kéré tìyàwó ẹ̀ gangan lọ́pọ̀ jù mẹ́. Eh? Ah. problem wà ní ara ẹ̀. ọwọ́ à ń bẹ. please tell me. o ṣeun ẹ̀yìn ó ní ọkọ kan báyìí tí ń fẹ́ tẹ́lẹ̀. ó yá ọkọ ń di ọkọ nù ǹjẹ́ kọ́ wa ọkọ̀ àfi làwù lọ́ba sí ọkọ̀ lọ́sẹ̀ ìnìmọ̀ gírí. ó ní accident. lọkọ̀ bá lásìdẹ̀ntì lọ́mọkùnrin bá yarí pé tọ̀ òun ó gbowó nǹpadà ní òun ò tiẹ̀ fẹ́ mọ́ òun ó gbowó nǹpadà ńgbà tó wá ti di bẹ́ẹ̀ ni ńbo láwa yà sí kó tó di pọ́ pàdé tiẹ̀ ńgbà tóun bá wá lé òun fẹ́ wá kílè mọ́ ẹ̀ padà ńbo láti rówó sẹ́. ìgbà ni oníwọ̀ ọlọ́pàá gbé èmi àti ẹ̀ ń mi sọ pé wàhálà wà. wait wait wait wait there's something I don't understand. mo fi jí kúlà ọ̀rọ̀ yẹn yé mi nítorí láwọn mi ní. bàtà gélò tún fẹ ah o. nǹkan ṣe ah, mo ti pẹ́ nílẹ̀ ah, yorùbá ni i'm telling you so nǹkan tó try láti sọ that o uh, ní ọkùnrin kan tọjọ ń ṣe orófò tó ń before. ẹ kí o tó pàdé ìwọ. kò tó pàdé ẹ mi. so ìyẹn ó fún mọ́tò. ó mú mọ́tò yẹn ó fi ní accident. ó fi ní accident. na ó fẹ́ gbà mọ́tò àbò fẹ́ gbà owó. ó fẹ́ gba ẹyin owó ọkọ̀ padà. owó ọkọ̀ ẹ ló ní ọwọ́ yẹn. Ah, ọmọ díẹ̀ o ọmọ díẹ̀. àmọ́ she tell me na kí ni ọkọ̀. ẹyin two point five billion million i mean 2.5 point five million eh. ní owó yẹn so to buy fún ní way now, náà release yẹn fún mi free of charge pátápátá ah, eh. kí ló ń ṣe yín tẹ́ ń ṣe be eh. away. now let me tell you something because any to buy my wo ẹnu àké you are the àké now mi ò ní wọ ẹnu I think bẹ́ẹ̀ kọ́ ẹni tí ó jo inú àpáta kò ní wo ẹnu àké. okay thank you yeah. and that is what i mean kò ní wo ẹnu àpáta kò ní wo ẹnu àké now if that is the problem tomorrow morning i give you the 2.5. point yes mo kú oh mo gbé mo dára you don't know ah. you don't know what i feel for you. Oh. <laughs> wo èmi màá ti ń bá ọmọ ibo pàdé n ò máa fọmọ fọmọ ibo rí. mi mi ìmọ̀ mi ìmọ̀ irú parallel line tí o wọkọ. ọmọ là tó wọkọ. that is it. n ò fọmọ fọmọ ibo ó lé lè tí mo ṣe yìí ẹ̀mí yàrá yín. amen. ikú ò ní tún yín ká. amen. àwọn ò ní tún yín ká. amen. lágbára ọlọ́run lágbára ọlọ́run àjọ lura wa gbogbogbò tá a fi lo gbogbo tó ní ìfẹ́ rẹ̀. oh thank you very much see i don't want you to go home má padà lọ lílì ní sleep eh. here eh. now room eh. wọ́n máa fún ẹ room here gbogbo oúnjẹ tó bá fẹ́ jẹ they give you gbogbo nǹkan tó bá fẹ́ mu they give you ah. now mumukui um, this alukimba that you wore now Alukimba. you don't you don't need to use this one they will give you duvet you will cover your body well because mumu kwasi ọbura anyi mi. aṣọ ọbura ni àmọ́ èèyàn gbọ́dọ̀ fi ilẹ̀. oh okay very good it's not a problem for me so don't worry wàá jẹ ayé. Hmm? ayé máa mọ̀ pé jẹ́ òun ah. i'm telling you ah, síbùsọ̀ wàá jẹ ayé máa mọ̀ pé ó jẹ́ òun síbùsọ̀ because ó ó ó yín ara ó yín pa ó yín adi. ó ah. èpè nìyẹn. I wish you same. èmi ṣàdúrà fún léde yín. léde wa eh. ok kémi náà ṣàdúrà fún ẹ ní èdè yorùbá náà kí ló máa sọ bàbá ó ń jáde lọ́lọ́ ní ilé ìdùnnú rẹ̀. ọlọ́run má jẹ́ ń jáde léèkú lọ. Eh, so jíjáde ó pàdé ẹgbàá kò ọ̀dà èpè ní ni èpè ní ẹ kéèyàn má pàdé àgbà kò ló kéré kéré. jíjáde kéèyàn má pàdé àgbà kò àgbà kò má pàdé èèyàn. ọmọ pàdé àwọn wa. kéèyàn bá ti yàrá gbà kò kò dúró. kéèyàn yà a bí a bí a jí Gani o house of promotion nílé wọn àwọn adẹ́rìn kò sónú bàbá Gani bímọ mẹ́ta ọ̀kan lóbìnrin nínú wọn Gbémisọ́lá Gbémisọ́lá lẹ́pa lẹ́pa ó ń jáwó ojú ọjà ló wà Gbémisọ́lá. Um, ẹ bébì ó tiẹ̀ ní nǹkan tí mo fẹ́ tọrọ lọ́wọ́ yìí okay ìwọ náà wo rí èmi sìn ó pẹ́ kí n tó ṣe oúnjẹ tán ìfà tó oúnjẹ yẹn ń jóná kò lè yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ mo wá wò ó pé kò tiẹ̀ jọ kò kàn gba ọmọ ọ̀dọ̀ fún mi so that tèmi bá ń dáná ní kitchen òun á máa ṣe laundry á ti mop á ti ṣe gbogbo everything á set tó bá dé láti ibi iṣẹ́ wàá kò jẹun so simple. kí n gbé mọ́ ọ̀dọ̀ fún ẹ. because of what. kó lè máa ràn mí lọ́wọ́. kí ni nǹkan tó ń ṣe tán ràn ẹ́ lọ́wọ́ mo dáná mo dẹ̀ ń mọ̀ bílé. òǹdílé ló mọ̀ bílé ilé tó mọ̀ like it's, it's a whole compound or a big hotel ló mob, then èyàn mélòó ló ń ṣe oúnjẹ fún apart from me ṣé ó ṣe oúnjẹ fún ajá ni àbá ń sin ẹran because ọ̀rọ̀ ọ̀rọ̀ ò kì í mi you just want to be lazy for nothing. kí o fẹ́ gbọ́ o kì í ṣe girlfriend mọ́ o o ti di ìyàwó o ti di ìyàwó sọ o ní láti ṣe iṣẹ́ ìgbà tó máa mú mi kúrò lọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì mi ó promise wọn wípé o máa máa múnú wọn dùn o máa tọ́jú mi ní sọ pé mi ìwọ ilé tó ń ṣe é sí o ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa fi ṣe é. bíyà ṣẹta ó mọ nǹkan tó ń sọ ó mọ̀rọ̀ sọ ó mọ anything iṣẹ́ ó sọ jẹ́ èèyàn kan ó ń complain ó fẹ́ gbọ́ kò sí ọmọ ọ̀dọ̀ mo sọ pé mi ò gbà. rábàgbọ́mọ̀ rẹ̀ á ti ní problem nìyẹn. ìwọ ló máa ní problem ìwọ ló máa ní problem and you manage it yourself. Okay. gbẹ́ni Okay ìwọ ló máa ní problem. mi ò kí ṣe gbé mi sókè. gbé mi kí ni ẹ. gbé mi sọlá lórúkọ. anyway tó bá wọn kan gbé ẹ sí kan gbé ẹ sí ní ọlá kan gbé ẹ sókè kan gbé ẹ sílẹ̀ it is not my concern there is bail in your name that is the most important thing. you kò sí ọmọ ọ̀dọ̀ period. ṣèbọ́lẹ̀ yìí ibo ẹ̀ máa ń tọ́jú ìyàwó ni. n ò mọ̀ ó fi ìyà jẹ ẹ ni. tó wá ń ṣe yìí kí wá ní. ìyá ni mo fi ń jẹ òun ra ní two hundred thousand owó jíǹsì jíǹsì normally tó jẹ́ pé ńgbà tí nǹkan ò tí ì ṣe á tí nǹkan bàjẹ́ fún ẹ o mú jíìsì two hundred naira now kí ni kí má sọ ah, mi ìmọ̀ bẹ́ẹ̀ ṣe orí eh, eh. mi ìmọ̀ bẹ́ẹ̀ ṣe orí ń lò yín before I, I, I get hold of you. So, tó bá rí dáàdì mi wàá sọ lójú wọn àbí. ọjọ́ tí dáàdì ẹ wá bí ìró tó fi ń bùra kan ọmọ wa. that's an insult. what insult? did you see what your father wore on that day? ṣé àgbàdá ṣé o mọ̀ sneakers ní bàbá ẹ̀wọ̀n sí àgbàdá ṣé o notice? but upon that I accepted him with his problem and I decided to touch him up they told me at the, at the kitchen the way he had like gluten. ọkọ ṣe máa ń jẹun ní àgbà àgbàlagbà ni wọn. ìwọ ni ká bàbá jó ń gé òṣì. dáàdi mi fi darúgbó ní ẹ̀kọ́. wọ́n ti darúgbó wọ́n lè ń jẹun bẹ́ẹ̀ ọ sọ pé ní ayé ọjọ́ yìí wọ́n jẹ́ sẹ̀mú ẹ̀bà wọ́n jẹ́ sẹ̀mú ike mẹ́jọ your father. ojú mi ló ṣe sọ fún dáàdi mi pé kò gbá ẹni tí ìjọ bá wù ú. lọ́sẹ̀ jẹ́ sẹ̀mú ike mẹ́jọ wọ́n mọ̀ fi ilẹ̀ get me wine. kí o sì ṣe kí lọ mú wine wá. ó lè lọ. kí ló ṣe wọ́n tó lè lọ sí ìdìbò àpolówó ọtí tó fẹ́ mú. get me wine now. Gbé mi òkè, get me wine. Kí ni ẹ? The same thing na ọgbẹ́ ìṣẹ́jọ́ bí ìṣọ́. Ọ̀gbẹ́ni, kò ṣe o, ọkọ̀ gbogbo ọ̀gá mi o, ewé ní oṣù gbèsè ọmọ wa nǹkan jẹ fún wọn náà o sì ní ìgbàgbé ayé o ní sí àṣìṣe bọ́jú àṣìṣe bó àṣìṣe ò ní bá wọn ní ọjẹ wọn ọmọ dalẹ ẹ̀yìn ìlú ọwọ ajé àfi ọ̀rọ̀ lè sọ̀rọ̀ gbogbo ohun tí mo sọ náà lénìí mo fi òfin sọ́wọ́ àlàáfíà rẹ kọ́ ọ má fi jẹun ni o torí yorùbá ní téèyàn bá fi sùn sí ní báyìí kò máa wọ́ bẹ́ẹ̀ ni èèyàn ò sì gbọ́dọ̀ pẹ́ lérí mi kèsìkèsì wọn má bàa bá ń bẹ̀ lọ́dọ̀ síbùsù àbí síṣọ̀bù tó wà ní mo fi o ṣe kánmọ́ kóbó kánmọ́ kóbó kó tètè gba ohun tó gbà kú lọ́wọ́ ẹ̀ èmi náà ò ní dákẹ́ sísàgùn n ò ní dákẹ́ gbogbo nǹkan ká gba ohun tá gbà kú lọ́wọ́ ẹ̀ kí gbogbo ohun tó ń kọ́ tẹ́lẹ̀ ká lè tètè wá àwọn kílàǹtì mi ká tán bọ́ bẹ̀. kò sí wàhálà dàjẹ́ èmi náà ti ń rí nípẹ́ èmi náà dẹ̀ ti ń ìwọ náà bí mo ṣe máa ṣe pápápá tí a máa divert gbogbo property ẹni sórúkọ mi eh, eh. so ẹnu ẹ̀ náà ni mo wà because àwọn client tó wà ń lẹ́gbẹ̀ẹ́ wọ́n sì wọ́n tóbi mẹ́rin sí máa wọ́n yapa wọ́n yapa so a gbọ́dọ̀ tètè sáré parí ìyẹn eh, ká tó bọ́ sọ́dọ̀ client míì so ẹ̀ má wọ̀ ọ́ ó ti dà èmi náà ṣiṣẹ́ wọn ṣe wà ṣe wà ọ̀kẹ́ ẹ̀mí mà dáadáa ìbówó lọ́dọ́ kó mi náà ilé òbí tìbìtì owó mi wò ó ẹ̀ tètè máa wá lọ mo kọ́ lọ́run sí. ẹ bá mi kí Bragani àti. Ah, àti alárìnká làwọn wọn ti bá rádaràda tí wọn ti bá lọ ọ̀kárẹ̀ láyọ̀ ọ̀nọ́lá. ẹ sí èèyàn jẹun ọmọ Dubai náà lọ kiri ọlọ ah, Ọlọ́run má máa fa gbé mi o Ọlọ́run má pa fún mi ah, Gani Gani ló kú ẹwọ ọmọ ẹmọ yàtọ̀ sóòmù. àwọn adẹ́rìn bò sónù bàbá Gani bímọ mẹ́ta. These are the files, sir. Hmm, pretty good. But, I just ìbílẹ̀ fún lọ́wọ́ ẹ̀ share mind. Mm, go ahead. Èmi àti yín sìn àtìmọ́ra ó kéré ju ten years. Yeah, but just three months ago, ẹ wá ẹ wá ṣe change of ownership. Mm-hmm. But anything they change ẹ̀ yìí eight months ago they they married now. Cause she pé mo yín though ẹ̀mọ́ as a lawyer and as your lawyer bí ẹ kí n advice ni hmm. but ẹ ṣe calm down there. o hmm. tó ló sọ hmm. but mo dey understand ya ibi tó sọ̀rọ̀ dé ọ̀rọ̀ ẹ yé mi débẹ̀ but as my lawyer jíkí mi ní òbí ẹ question kan àwọn property yẹ títa ni. yours of course. èmi ni mo ní eh. ọpọlọ mi ò tí ì lọ fúnra mi ni mo débi kò ń ṣe pé àtàrò náà ti discharge mi mo mú nǹkan tí mo ṣe nǹkan tí mo fẹ́ nìyẹn bẹ̀mí fẹ́ ṣe simple. okay well um, if you say so then fúlà no wahala. very good. so nǹkan ní láti. attest. very good. mm, thank you. Uh. so mo mú nǹkan tí mo ń ṣe it's not like um, it's not like i'm done. Eh? because yorùbá ti sọ̀rọ̀ ti fi proverb inside èyí tó bá máa wo yín inú àáké kò ní wọnú àpáta. so má ṣe advice um, ọlọ́run àjẹkọ ní save trip ọmọ ìyá mi kọ́ńbà ti dáàbò jájọ torí ọlọ́run wọ́n gbàgbé bí afurasí kan pé mi ó ti yé ọ jọ torí ọlọ́run yọ̀ǹgbó important. mo ti gbọ́ wá wọ́n fi ìjọ pẹ̀mí jàre gbogbo lọ̀rọ̀ ẹjọ́ ló ju èpò wàá máa ṣe bó ṣe wù ọ́. Ah! báwo ló ṣe ń ṣe tí wọ ẹ. ìgbà wo lọ pé fúláìtì rẹ nìkan. two hours ẹ̀mí ló ní mo fẹ́ sọ fún ẹ ní memory loss ni. ìwọ lọ ní memory loss èyí ṣèmi ló ní memory loss. come on bí a drive. n kí mo mi ṣe mi rọ́ọ̀nù ni. bàbá ti dánmọ́ gbàgbé bí afro tó tó tó rọrùn two hours time. then who drop ẹ̀ ń yẹn. before nǹkan you for drop me for road. Uh -uh ṣé mo ní ládéhùn tẹ́lẹ̀ tó fẹ́ gbé ọdẹ airport. ọ̀gbẹ́ni lọ́wọ́ mọ nǹkan tó ń ṣe come on take me to the, the airport jẹrẹ. pé kọ́ wá máa bá mi sọ̀rọ̀ pẹ̀lú òun nílé ẹ̀yọ́ wo yíbo ẹ̀ gbọ́. ìwọ ìwọ ló mọ̀ ìwọ gbọ́ wọn tẹ́ kí ọgbọ́n ní ẹ̀ ní orí. come on bia move this move this jalopy i'm sorry i mean this bo sorry this car. wà á gbé drop gbẹgbẹ yìí. ìwọ ló máa gbé drop. <laughs> ṣèbí kanopi ni mo fi gbé ọ. o fọ ni. airport two hours. ìfẹ́ ni mo fi bẹ́ẹ̀ wọ̀ ọ̀tẹ̀lẹ̀ báyìí báyìí ọ̀tẹ̀lẹ̀ bíabíabíà move ìsáré jura mi lọ alákòóbá nínú gálọ̀bù burúkú bọ́n ká mọ̀ pọ̀lọpọ̀ àti ọjọ́ fọlọ́ọ̀gbẹ́ ọ̀hún. Jesus mo ti gbọ́ mo ti gbọ́ má fi ẹjọ́ pa mí jàre ah, ah, kí ló ṣẹlẹ̀. mo fẹ́ èmi kó jẹ́ pé mo kọ́ bẹ̀rẹ̀ kíkà yìí fẹ́ báyìí kọ́ kíkú lásìkò mi síbi ẹ̀ jẹ́ kí sọ́ọ́rì ní kíkà yìí sí ní kó bíbà bẹ̀rẹ̀ wù mí pé ẹ̀ kọ́ sì jẹ́ ká lọ sí hòtẹ́ẹ̀lì. ojú ọkùnrin ni ẹ kí ló ṣe tó máa ń bẹ̀rù báyìí ṣe bí wọ́n lo drive ọkọ mi lọ sí airport fún rẹ̀ ẹ ó lè ti travel ṣe by now sí àti dáàbò jẹ́ kí ló ṣe é. n kí mo mú sọ ní bí ẹ ẹ náà bá mi ò káàrí bí ájìlá gba òtẹ́ẹ̀lì. kò sí ìmọ̀ràn tó ń bẹ̀rẹ̀ ọ̀tọ̀. olórí burúkú ọlọ́dún burúkú wọ́n sọ fún mi wọ́n sọ fún mi nǹkan tó sọ bẹ́ẹ̀ ni mo ṣe bá ṣíbù sọ bẹ́ẹ̀ ni sori rẹ̀ tó bá tún pé ṣíbù máa bù ẹ jẹ ó lò ṣe wọ́n ti sọ pé bó ṣe rí nìyẹn wọ́n ti sọ pé this thing you people have been doing it for a very long time very good so àbúlórí burúkú nìyẹn à ń kẹ́ ibò rìhásà kìlọ̀ ẹ̀ ṣe ó lò ṣe wọ́n ti sọ fún mi before that ẹ ṣe máa ń ṣe lélẹ̀ ṣe ni mo mọ̀ plan ni Abuja wèrè wé ni mò ń lọ mo mọ̀ mo plan pé mo ń travel so that màá lè kàn yín rẹ́ dáńdé now mo ti mú ẹ ìwọ abulon this is the electric pool that you are using to to reach my road this one mo gbẹdọ tí n bá yí ẹgẹ tí o tó ọ̀rọ̀ mo gbọ́ with with your with your bad head fọwọ́ lọ fọwọ́ lọ. olórí burúkú wo nǹkan tó ń bẹ bó ṣe rí kìnìyàn wọ owó ní ara ẹ bó ṣe olórí tó kú ya. mo lè ṣàlàyé o mo lè ṣàlàyé o mo lè ṣàlàyé o ah, eh, ah. mo lè ṣàlàyé o mo lè Eh? o. ṣé kò tán eh? and I was saying it mo sọ títí títí títí chat woman I mean, could it be one year they marry now mo sọ now now you've changed everything to our name. she mo understand. Yeah now from the old situation na mo ti mọ̀ pé àfọwọ́fà mi ni èmi ni mo fọwọ́ ara mi fa wàhálà but nna kéde give me the solution what is the way out nǹkan tó kàn see court ti tún yín o court ti tún yín ká náà o sí nǹkan tá a fẹ́ by law wọ́n ti separate wọ́n dẹ̀ ti pín gbogbo ọ̀rọ̀ gbogbo properties méjì at that time i was telling you just bí ẹ ìrántí gbàtẹ wa ni mo sọ fún yín it was not up to a year Thirty four ọmọ yẹn kó tí pé one year now. Wait, wait one year. Wait, Bia. So every of my property now has been has been shared into two. What you call it? What you call it for? Hey, Benny. Let me tell you, kọ̀kọ́ tẹ́ mo fi bí Okay. Ni pé tẹ́yìn àti ẹ̀ bá padà tẹ́yìn ṣe lọ́kọ láya tẹ́yìn fẹ́ra yín padà ni ẹ get lele. lè wá jẹ́yàn tó máa take over but if not kò sí ìkọ̀tẹ̀lẹ̀ kò sí ìkọ̀tẹ̀lẹ̀ ṣe. The only solution is that I go back to her. That's and the only solution. Kò sí kankan. There's nothing I can do. I'm just a lawyer. There's nothing I can do. Eh? I'm suffering now. I was, I, I was telling you, but you wouldn't listen. Kí mo fẹ́ ṣe ń sìn? N kò bẹ̀rẹ̀ mi pọ̀. N kò bẹ̀rẹ̀ mi pọ̀. Uh, Yorùbá I told you now. Eh? Okay, very good. Would you like to ṣí me? Okay, very good. Thank you ní mo sọ náà mo sọ bẹ́ẹ̀ pẹ̀lú ojókòó sí lọ́wọ́ kọ́ńsà kọ́ńsà mo sọ pé tó ti pé wọ́n kò ti pé wọ́n yẹ kò ti sáré lọ́wọ́. Ah, nǹkan tí mo ṣe pé lórí ọ̀rọ̀ ọ̀gbẹ́ mi ni ó ń wo àwọn ìwà kan tí ò dùn mọ́ mi. dẹ̀ni mo kọ́kọ́ rò pé nǹkan tó ṣe yẹn bóyá kò mọ̀ ọ́ mù ni mo ká ọkùnrin mọ́ orí gbé mi in fact mo rò pé ok bóyá ó ṣe mistake bóyá wọn ọkọ dáadáa nílé wọn kò mọ kò mọ nǹkan tó ṣe yẹn ṣàìdá tó mo fi ilẹ̀ ó repeat the same thing mo wá wọ́n nu ẹ̀ ó wọ́n ń jẹ́ kí mi mọ̀ pé nǹkan tó ń ṣe yẹn ó sọ bíi pé nǹkan tó right ló ń ṣe bíá níbo ló ti ń ṣèrò ẹ̀ what kind of rubbish is that torí ẹni mo ṣe pé a kì í fẹjọ́ ẹ̀sùn èmi ti lé ìdànù ọ but notwithstanding kì í fẹjọ́ ẹ̀sùn kó o lè bá sọ ìtọ́jú òótọ́ ọ̀rọ̀ by the time tó bá máa kó ń bá ṣe à kórìí ẹ lè pẹ́ inú mi dùn ó ti pa ó ti kún ó sì ti ṣe bó ti rùn nígbà tó ti wá lé ọmọ dànù kí ló ń pè mí fún kí ló dé tọpẹ ẹdá ń fẹjọ́ sùn rẹ èmi rò pọ̀rọ̀ kan tó ní mìíní bóyá tí ó da owó láàrin èmi rẹ ló torí ẹ̀ pè mí nígbà tó sọ pé ó wà emergency ni mo wá yọjú sọ wọn mọ̀ pọ̀rọ̀ gbé mi wò ó tó bá rí gbé mi iná rí ọdọ torí wípé gbé mi ti lọ́kọ mi ìṣẹ́jú mélòó lọ́mọ tí ò dilẹ̀ lérí gbá <laughs> èmi yorùbá ní bọ́kọ́ bá kọ ni ọkọ ní ipò ọmọ mi ò dilẹ̀ tó ní rárá àti rárá bẹ́ẹ̀ mo sọ fún un. ṣé gbàdùn ṣá. ṣé kò ní ta fáwọn ìyálà yẹ sí sọ́ọ̀bù àbí sí panloko rẹ̀ èmi jẹ́ gbàǹdà. sórí yìí pé ṣé ọ̀rọ̀ tó jẹ́ kó jáde lẹ́nu yìí nìyẹn. kí ló yọ jáde lẹ́nu ní oje. so ọmú ẹ o pín ọmú ẹ ní wẹ́lẹ́wẹ́lẹ́. ẹ dín bá kó kí ló kàn bẹ̀. you are a very useless man. wọ́n náà useless ọ̀dẹ̀. ọ̀tọ̀ tí wọ́n bá lọ́pọlọ ṣé bí wọ́n ti ṣe ń lù yín nìyí ṣé tó bá pé báwọn fámìlì yìí ti ń ta ọmọ tẹ́ ń fọmọ ṣe exchange for barter ṣé ọkẹ̀ dá ọmọ nù bẹ́ẹ̀. ọkọ̀ dán mọ́nù bẹ́ẹ̀ mi rò pé ẹ gbádùn rárá. bẹ́ẹ̀ ò gbádùn. ẹ gbádùn. ọ̀dà ṣé má tàn ṣé má tàn òkúkú sí wàhálà mẹ́ eléyìí tó ń fẹ́ fún mi ìbọn mọ́ ti sàjẹ́ sí kóòtù ó ti fọ́ níwèé òun ò ṣe mọ́nà tẹ́lẹ̀ tẹ́ kí ló wá ní kó ọrùn fún kí ni I used, to, I used to think you a very sensible man. Eh. Mo rò pé ọpọlọ yín pé ọpọlọ yín ó ti yọ. Ọ̀dà tọ̀dọ̀ náà lọ. Ló ti yọ. Tọ̀dọ̀ ọlọ. Sori kan ti máa ṣe fún ẹ. Dísìmá ìwà àti ọmú ẹ. Ẹ sísọ̀bù àbí ẹ síbùsọ̀ ni wọ́n ń pọ̀. Tọ́ba tán ẹ̀fà láyé láyé ẹ̀ tọ́ba pè mí sí ọ̀rọ̀ rádaràda báyìí. Wọ́n jọ ológo. Èmi èjì yẹn gidi o. Bẹ́ẹ̀ mo sọ fún un. Àwọn adẹ́rìn kò sóná. Sísọ̀bù ayé láyé ẹ má pè mí mọ́.

ó yẹ kí mo pín táìmù ẹbí tì náà ẹ má jẹ́ ká pẹ́ lórí ìlú kéṣekéṣe má bàa bẹ̀ ikọ́ ikọ́ ògbékọ́ mi máa pọ̀ ah sórí nǹkan tí mo sọ fún àwọn guys adé dé ó yẹ mo ní ẹ má pè mí bá ẹ má bọ sálẹ kí ló ń ṣe lókè látàárọ̀ tí máa sọ mi tí máa sọ mi ṣé gbogbo tí mo sọ fún mi rí o owó ẹ máa já ìkẹrẹ ṣá a yanjú àti fínísẹ̀ dàrú ẹ ṣe kí ni. àyí tó ṣe kókó sọ àwọn ilé òun láti gbé ẹjẹ́ ká jápa. ó ṣe é lẹ́yìn. àwọn ọmọ ìyá ẹ̀jọ̀ rẹ̀ náà ṣe é wíwé gà ni. Ah. yóò dàgbà lágbà yóò dàgbà lágbà nà. kí ni bí ṣe gà ni. bébì mi sálẹ̀ mi rẹ̀. ọmọ wèrè tí mo bí tí mo pè lákọ̀ọ́bí rẹ̀. bàbá gani hmm? jẹ́ ẹ̀ mọ́ ni ẹ mà bí kẹ́gbẹ́ ìyàwó mi ni. ẹ mọ mọ. ẹ kí ló ń ṣe lọ́dọ̀ yín. ẹ ń gbà tó rí tọ̀dọ̀ mi lójú tiẹ̀ lẹ̀ pé tọ̀dọ̀ ẹ ò dàbí tọ̀dọ̀ mi àbí. Ah, ó rí tọ̀dọ̀ ti sí ayé yín ò ní dà. ayé bàbá ńlá kú bàbá yìí. Ah, bàbá bẹ́ẹ̀ fi wé rẹ̀. bébì mi ti lówó bóyá owó ló fẹ́. owó ni ta ni fẹ́ àbí kẹ́sọ̀ gbẹ́dùn ṣàṣọ òrojú mi ni. mi ò mọ ẹrí náà. ọmọ mi ẹyin ogun orí burúkú tẹ̀ ṣe ìdílé máa bàjẹ́ wọn orí burúkú. bẹ́ẹ̀ bàbá kí ni bàbá ṣe fún ẹ kí ló dé. Jókè pọ̀pọ̀ bí ni. Sọ́nà gbogbo ẹni. Sọ́nà gbogbo ẹni. Ọwọ́ àdìgbòdìgbò lọ rẹ. Kí ló ṣe fún? Ó kà á kò kú ni. Ah! Ayé òun dà. Ṣé ọbẹ̀ ah! kí n bọ́ wára mi ṣe ra mi ni? Ah! Ọmọ gbogbo yẹn ṣe. Kí ni kí oògùn mélòó mo jẹ fún gàrí tí gàrí dógùn ò lára mi? ọmọ ti fẹ́ kú ọmọ ti fẹ́ kú. bílẹ̀ bílẹ̀ bílẹ̀ bílẹ̀ ah, bẹ́ẹ̀bì bẹ́ẹ̀bì bẹ́ẹ̀bì ah. wọ́n máa wọ́n kẹ́. yẹ bẹ́ẹ̀bì ẹ̀lẹ́ dúró. bẹ́ẹ̀bì bẹ́ẹ̀bì má torí ẹ̀ sá. Eh? ó ti lù yẹ pa. Ah, ọbẹ̀ ń fọwọ́ ara mi jẹ́ra mi sọ fẹ́ kí n pàmùrẹ́ lára mi abẹ́lẹ́ rí bú ni ó ní. olòṣì ó torí obìnrin tó pé èmi àti ẹ a lè mọ bára wa sọ kákákákáká ṣe kíní kó kú ọmọ ẹ ọwá kọ. Yes, yes tí o sì gé ni. alaye ẹjú kò sẹ́lẹ̀ dẹ̀ o. o máa gbọ́dọ̀ kan lẹ̀. Hmm. Ah, jẹ́ kó mọ̀. kí kí kí kí kí ló ti fẹ́. tóun. o fẹ́ pa. mi ò ẹ kú pa kú dànù pa kú pa kú. ẹyẹ èmi àti ẹ̀ ń ṣeré ọwọ́ ni gani ǹde dọ́tẹ̀dẹ̀ bá bímọ tiẹ̀ náà ní ǹde ǹde ǹde ǹde. alaye kò ṣeré mọ́ sukù ó yá yọ àti ẹ̀ tẹ bá tiẹ̀ máa kú ibi ìkọlẹ̀ máa kú sí. ó yá bẹ́bẹ́ bẹ́bẹ́. ǹde ni bẹ́bẹ́. e ni mo ṣe bẹ́bẹ́ e ni mo ṣe. bẹ́bẹ́. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ jọ gani wo bọ́n gani wo bọ́n gani wo bọ́n gani wo bọ́n gani wo bọ́n gani wo bọ́n ẹ má pariwo ẹ má pariwo ẹ má pariwo ẹ má pariwo ó lè dùn o àyíbí ká ni ó lè dùn láti ẹni gbẹ ẹ má pariwo ẹ má pariwo ẹ má pariwo ẹ máa kú ó ní kó lọ tún ṣe kiri máa kú. ẹ má fi jẹ́ ó sì jọ ẹni tí mo gba ìyàwó ẹ̀. Gbẹ̀mí. Ọgbẹ́ ọ̀bùlọ́dẹ ni. Ẹ ti dé bí. Gbẹ̀mí. Ẹ ti dé bí. Kí ni ọ̀hún ṣe ń bí? Ìmọ̀. Ẹ ẹ jẹ́ bọ̀ torí tí bá rí kí n kúnlẹ̀ ajágbá gbọ́n fi ìyà jẹ yín so hmm. ẹ jókòó tẹ fún hmm. èmi ò sí better position láti lè san nǹkan tẹ ṣe ẹni oníkanba ilẹ̀ ti máa gbọ́ ó ti yé yín. Ah, ọ̀rẹ́ mi. ó yẹ tí lẹ́jọ́ rẹ̀ ẹ tí wàá lẹ́jọ́. ẹ mọ̀ pé ojú gbogbo ni tó lẹ̀ ọjọ́ kan ní tòlọ́hùn ẹ ti ń ṣorí ibu tipẹ́ wọ́n ti sọ fún mi pé bó ṣe máa ń ṣe nìyẹn mo wádìí ẹ ni mo wádìí ẹ débi tó jẹ́ kí n wádìí ẹ dé wọ́n ti ṣàlàyé fún mi bó ṣe máa ń lo oògùn fún so many people àwọn ọkùnrin oríṣiríṣi tó máa máa pọ́n ètò olórí burúkú la tó máa gbé wọn ṣépè tó máa máa fi gbowó lọ́wọ́ ẹ àti wà tọ́mú ẹ so ẹ̀yin mú èmi ẹ lo oògùn fún mi ẹ brainwash mi tí mo fi mú gbogbo property mi tí mo fi will yẹ fún amú ẹ. okay now imagine ibi tí ẹ̀yin lórí burúkú dé tí mi expect yẹ so ẹ expect kẹ́ ẹ gba gbogbo property mi tán imagine kẹ́ ẹ dẹ̀ máa gbélé ayé kẹ́yìn máa enjoy káyé tèmi dẹ̀ bàjẹ́ ní nǹkan tí mo ṣiṣẹ́ fún wọ́n gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ rádà àdó àbí àbí wọ́n di tí ibùsọ̀ ẹ̀yin má bẹ̀rù bí bí ọ̀bẹ̀rù ẹ̀yẹ pinna ẹ fẹ́ fẹ́ fọ́ kẹ́yìn balẹ̀ àbí wọ́n rò pé ẹyẹ ewé kan tẹ́ bọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n pé ewé kan bá sùn àtọ̀ jí mi pẹ́pẹ́pẹ́ báyìí ni pé wẹ́wẹ́ ní ọ̀pá tó ọwọ́ èmi èmi bàbá Gani àgbà. olórí burúkú ni ewé ẹ ti bàjẹ́ tó wo etí olórí burúkú tó ń pọ́lá yẹn tí ń bá ní kán ju wúkìntì yẹn ní ètè gbogbo eyín ẹnu ẹ ló má parẹ́ tó ń pọ́n ètè ìwòrè la tewé bá bàjẹ́ ewé kìíní kan lóko olórí burúkú ó mọ̀ pé èmi wádìí ẹ débi pé mo wádìí ẹ dójú ẹ tí mo ṣe ti àṣìṣe sí ẹ ní. ìwọ ọmọ pa àṣìṣe ló jẹ́ kó bá yàwó ọmú ẹ sùn. dadi dadi. àbíkẹ́ àbíkẹ́. ẹ á sọ. ǹlẹ́ pẹ̀lẹ́ ọmọ àdójọ mẹ́ta ńṣe lójú ẹ wá ń wọ̀nyìn tí ń bẹ́ wọ̀nyìn wọ̀nyìn. <laughs> dọ́rọ̀ ẹ̀kẹ́ ọ wá gbẹ̀wà ẹyọ bíi tí Fúnmi tó ah. kú sí <laughs> pẹ̀lẹ́ ṣé gbogbo ẹ̀ ń dùn. àjùpẹ̀ báwo lára yín. Ah, ẹ̀ dákun ẹ̀yìn o. Hmm. ǹjẹ́ o mọ̀ pé mo fẹ́ràn. <laughs> mo èmi náà fẹ́ràn yín. Ah, <laughs> mo nífẹ̀ẹ́ o mo nífẹ̀ẹ́ o níbi tí mo nífẹ̀ẹ́ dé èmi àti máa fẹ́ra wa ni. dáàdì a ti ń eh? fẹ́ra wa náà. Ah, irọ́. <laughs> ṣe bọ́mọ yín ni mò ń fẹ́. ọmọ ìwọ náà. Gani. ẹ ọ yàtọ̀ àwọn ah, ògbówó Yorùbá tó ní kéé jẹ́ ti bàbá tọmọ kọ́ mà lálà ah, Gani yàtọ̀ sẹ́mi èmi ni o fẹ́ ńgbà tó bá rí tèmi ó sọ ti Gani lẹ̀. <laughs> dáàdì ṣé eré àbí ah, ṣáwàdà lẹ ṣe nàbẹ́ òótọ́ ọ̀rọ̀. abẹ́ màá gbọ́ ẹ̀yin jọ́wọ́ lèmi àti ẹ̀jọ́ ṣàwàdà kẹ́yìn ó tọ̀rọ̀ ni ohun mi kí n fi ọ̀tọ̀ ọmọ pé mi ò ní ìyàwó ńlé mọ́ ká fẹ́ra wa báyìí ká sì so yege ká máa fẹ́ra wa lọ náà lé wa ní kò jù bẹ́ẹ̀ lọ. sọ̀rọ̀ sí ẹ gbọ́dọ̀ ṣeré ẹ They want me then. They want me. They want me. Àríkẹ́ mi kẹ̀. Dọ̀gbọ́ onífẹ̀ẹ́ mi. Mo nífẹ̀ẹ́ yín. Tó nà yàrá. Ẹ̀yin lè wá mú mi ní sómi mo nà yàrá. Eré bẹ́ẹ̀lì tí gà nílò náà nílò. Ibi tí eré ó ti lọ dáadáa mi nù. Wọ́n sàn án bí ìgbà tí èèyàn pa màálù làbàjẹ́ ọ̀dọ́. Ego ego ego ti mo mi. Ego ego mi jọ. Ah. Ẹ farabalẹ̀, ṣe mo dúró sọ̀rọ̀ látàárọ̀, mo ṣe pé mo náà ìsìn, mo kàn fẹ́ tẹnu yín, mo kàn fẹ́ fi tí mi gbọ́ nǹkan tẹ̀ ṣe ni, so ìjìyà tó tọ́ sí gẹ́lẹ́ lẹ̀ máa rí nsìn. Ẹ ti gbọ́, so ẹ farabalẹ̀, bàbá, aláàkì, Gani àgbà, ẹ ń lọ náà ni, ẹ ń lọ náà ni. Very good. Ah. Baby! Yeah! Baby, baby, gbẹmí gbẹmí. ló mọ nǹkan tó ṣẹlẹ̀. èmi mọ̀ ọ́ mi jẹ́ kí ọba mi pa ẹ́ lẹ̀ ah, because ẹ̀yin ò lọ ṣe é gangan mo fẹ́ fi ọwọ́ ara mi pa yín. Ah, try try again please try again. try kọ́ ìbùsùn. ọmọ ọmọ ní kú lójú ẹ̀ ti bùsùn ọmọ méjì. àwọn eléyìí ti kú lójú o mọ̀ tó kí mo ṣe fún ẹ. ọba eh. yẹ gbé mi jẹ o kú sí ẹ lọ́wọ́ ẹ̀m bàbá ń gà yẹ jẹ o kú sí ẹ lọ́wọ́ náà ìwọ máa wọn lọ́rùn eh, even ibi tí máa ṣe dé máa mi sọ pé mi ò separate yín inú sáré kan náà lọ máa sin gbogbo yín sí tẹ máa dandan Ọlọ́run. Eh, hmm? díẹ̀ ṣùkú lára olórí burúkú àkútúkútú ẹ̀ lọ́nà ọ̀run. ewu ah! bó ṣe kúkú rọ̀ àṣé wọn ní kankan. alaye ṣé bèbí ló ń fẹ́ nàbẹ́gbọ̀n ẹ̀. olórí burúkú yìí ni. ilé tó yẹ ká yí ọ̀dà. ẹ tí ẹ wo bó ṣe kú bí àlàkí àwọn oníṣẹ́ ewu. sáré kan náà ni kẹsí gbogbo wọn sí and then ẹ má pẹ ẹ má pẹ híà ẹ má jẹ kí ìlú mú yín gbà ní tí yín ojú ṣá thank you. àlàmúṣe nìyẹn ó yẹ jẹun lọ nítorí wàá fẹ́ mú ẹ lóko fún wọn ṣe. àgbọn bí ayé dá kó wá sọ ọmọ òrìó ṣe bó ti mọ ẹlẹ́wà ṣàpọ́n ṣe bó ti mọ ẹlẹ́wà ṣàpọ́n. fọ̀nà ìbúrú pinlẹ̀ ọ̀rọ̀ ó fọ̀nà ìbúrú pinlẹ̀ ọ̀rọ̀ lálálà ó fi yọ̀ ọ́. ṣe bó ti mọ́ ẹlẹ́wà ṣàfọ́. bàbá ọmọ náà ni àbẹ́ òrí níwò lè dọ̀mọ. ọmọ ìyá kí n yá ọmọ bàbá níbà ẹ orí ni ìgbà oró tẹ́rí yẹn ò lè fọ́ láéláé. ẹ̀sán bẹ́ẹ̀ o ohun àbáṣe wà kẹsàn-án wà bẹ̀rù rẹ̀ mọ̀dé olè òní hmm. ṣe bó ti mọ ẹ̀lẹ́.